fún lọ́wọ́lọ́wọ́ tí ó sì máa gbà fún títí láéláé. ṣé gan ni tó dẹ̀ decide láti wọlé eventually. you, you look worried ṣé kò sí problem kankan ṣá. kò sí nǹkan kan o wọn wà okay ẹ ṣe. oh sure mm -hmm. i'm mm-hmm. not convinced though anyhow kí lorúkọ ti yín náà. Fọlákẹ́mi lorúkọ mi. Fọlákẹ́mi look at that. It's one of the three Yoruba names mo like lorúkọ obìnrin. The very first one is Fọlákẹ́mi. Mm Second one Ọlábímpé. Mm The third one Ronke. What a coincidence pé Fọlákẹ́mi ni wọ́n wá ń jẹ́ anyhow um, kí làwọn ọ̀rẹ́ because you have a very long name. Fola, Fola, Fola, Fola. anyway ṣàlàfíà ni. adúpẹ́. báwo ni mo really appreciate bó ṣe decide láti tẹ̀lé wa gbọ́dọ̀ náà. ah. ṣé mo rọ́lẹ̀ nǹkan pé ọ̀nà ọ̀dọ̀ wa kọ́ ló ń lọ mm. ó dẹ̀ ti wà lọ́dọ̀ mi eh, sí ibo ló problem màá ṣì máa bá yín lọ. wàá ẹ bọ kí ló dé tójú ẹ kojú ah. ọ̀rẹ́ lọ́wọ́. n long story ni o. sọ fún mi ṣọmọ problem shared is a problem shared tó bá ti sọ jáde báyìí ó ti di ẹrù tèmi àti ẹ. ẹ wo ẹ ṣáà máa wò ó ti yín o wàhálà àwọn ọkùnrin ti pọ̀ jù in fact mi ì tiẹ̀ fọ́rọ̀ ìfẹ́ kankan mọ́ ní ọkàn mi báyìí torí mi ì fẹ́ kó sí agbada wàhálẹ̀ yín ọkùnrin mọ́. Ah, yìí sí mo ti mọ̀ pé kò lè jọ̀rọ̀ ọkùnrin náà lọ àgbájọ ọkùnrin tí wọ́n sọ yẹn wàhálà ọkùnrin fìtìnátì ọkùnrin tó sọ yẹn èmi gan ti kó sí fìtìnátì obìnrin. Honestly. mi ò lérò pé mo máa ní táyì fún ọ̀rọ̀ ọkùnrin mọ́ rárá o nítorí àdá tó fi ṣá mi yánnayànna báyìí ọgbẹ́ ẹnu ẹ̀ ò lè tán rárá. <laughs> skin tèmi ń wò yìí ṣì smooth mm. mo mọ̀ pé figure of speech mm. ni ọ̀rọ̀ ọgbẹ́ yẹn ṣó wá there is a comparative relevance. bó o ṣe sọ wípé wọ́n fi àdá ṣá yẹn àké báyìí lóbìnrin fi ṣáìm náà at the moment tí mò ń go through lọ́wọ́lọ́wọ́ ó dé stage kan tí mo ti wá decide wípé ọ̀rọ̀ love affairs ọ̀rọ̀ obìnrin kò ní máa gbé party? pé any love affair anything máa party sí ẹgbẹ́ kan pé gbogbo nǹkan tí Ọlọ́run fún mi ni mo kàn máa máa tọ́jú ṣùgbọ́n àwọn àgbà àwọn àgbà wa sọ ọ̀rọ̀ kan Fọlákẹ́mi. nínú sọ. wọ́n ní tí èèyàn bá wá dijú pé kẹ́ni burúkú fi kọjá àyíbámọ́ ẹni rẹ̀ gan lè lọ kọjá sọ̀rọ̀ mi yẹ ó yẹ dénú so mo wá fẹ́ kí o fi ọkàn ẹ̀ balẹ̀ because Ibo wà wa mi ló ti dé. Hey, ah, hmm. eh, ọlọ́run anyway. come on tell me your mind Come out wo Come out máa hmm. o mọ̀ pé bí mo ṣe sọ pé mo ti make up mind mi pé mi ní bóbìnrin kankan ṣe mọ́ mi mo white mo fi ní driver mi dúró kó gbé ẹ ó dé ẹgbẹ́ was just a matter of ká fi help ẹ but ìwọ̀nba bí mo ṣe wá ń wo ẹyin ojú ẹ yìí meet pẹ̀lú tèmi nǹkan mi ti ń ṣẹlẹ̀ ní ọkàn mi mm. nǹkan mi ó ti ń ṣẹlẹ̀ ẹ ṣùgbọ́n pé ẹ̀yin obìnrin ilẹ̀ láyé ẹ̀yin ni agbára wà lọ́wọ́ ẹ̀ ìwọ ló máa facilitate bá ṣe máa continue láti máa ríra wa fún mi ní mobile phone number ẹ̀ náà. okay oh eight oh four. yes. oh two four. right. oh two two four. right <laughs> fọlá fọlá ìwọ gọgọ ni oh four ó tún fọ́ ó tún tún fọ́. Hmm, ẹ wo aláàyín gan máa pọ̀ yàrá ibi tí anyhow nǹkan tí o máa ṣe fún mi ni pé o máa make sure pé i keep in touch eh, màá fún ẹ ní business card mi eh, and just a little bit of money láti fi ra recharge card kó o lè máa rí àyè pè mí hmm. ó ṣe gan ni. Golagade. Yeah, that's my name. Oh. That's my name. Hmm, thank you very much. <laughs> ọ̀rẹ́ tún fẹ́ máa ṣe mí bí ọmọdé fẹ́ sọ mí dọmọdé padà wọ́n ń láìkí máa kọrin fáwọn lovers mi gan wà tó máa ń kékeré hmm. àfi gbà tí o ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí lọ. Fọlákẹ́mi ò ìwọ ni màá fẹ́ o. ẹ ti ń rò tẹ́lẹ̀ ni. <laughs> àlẹ́ mi ọlọ́run sọ sí mi lọ́kàn Fọlákẹ́mi ò ìwọ ni màá hmm. fẹ́ o <laughs> olólùfẹ́ mi dákun má kọ́ mi o ìwọ ni má fẹ́ o má kọ́ ẹ lónìí kan tí má ti sọ ṣáìtì mi kò sọ ṣáìtì ẹ o eh, ìwọ ni pàṣẹrò mi. èmi ni pàṣẹrò rẹ. ìwọ ni pàṣẹrò mi. èmi ni pàṣẹrò rẹ. má ṣe mi lè ṣe ọmọ ìwọ ni pàṣẹrò mi. ìfẹ́ alá. àwọn tí ń ṣiṣẹ́ ní reluwé àwọn tó kù wọn ò rí pẹ́sàn gbà ẹ̀yin nìkan lè rí pẹ́sàn gbà tẹ́ sì ra ọkọ̀ déńgà yìí. olórí ẹ̀rọ. a ìjókòó lówó hmm. o hmm. ní yẹ́lò ìfà ni. kí ló fẹ́ láì dé a. <laughs> ojú ẹ̀ ojú ẹ̀ yọ kọ́lọ̀ green. mo ṣe mo ṣe gáàmì tẹ́ni. eléwèlé owó ọ̀sẹ̀ <laughs> eléwèlé bóni. bàbá yín kọ́. dadi ah in fact it is a pity for me that I lost my dad in 1943. irọ́ dadi ṣé èèyàn dadi tiẹ̀ ni àní bàbá ẹni tó ní bí ni mò ń béèrè. ọ̀gá àní bàbá mi. with not available. ẹni tó bá ń tọ́jú ẹni tó ń fún ni lóúnjẹ bàbá ẹni ni kò wá séyà gidi kankan nílé mọ́. Ah, ah, ṣé mi e, e, e, èmi ń kọ́. àṣìbó sílẹ̀kùn lẹ̀. gbàyàwó ni. baba gateman. Hmm? Ah. mi ì sí nílé ẹ fẹ́ kó yàn mí kéré mi ì sí lọ́jà ẹ wá fẹ́ pàṣọ mi dà. ara ojú ọjà báyìí lẹ̀ ẹ́ ṣe. ẹ má ẹ má ẹ má ṣẹ́jú àjọ lójúmọ́. wọ́n yóò dáa kò sí ah. ní kó yẹ kéré. mọ̀mí kò sí lọ́wọ́ mi ó jẹ àwọn jẹjẹ fìdí yẹ ló hmm. ń gbà sọ lọ́wọ́ ò ní sọ hmm. jẹ fìdí yẹ mọ̀mí kò sí lọ́wọ́ mi. ara ìyá yín lè ti dé báyìí. ẹ àmọ́ màmá ẹyin kan ní àwọn ọmọ tí ò dẹrùn rárá. ẹ fẹ́ àdìmárí òsínlẹ̀ olówó ẹ sáfẹ́ kú bí. ẹ ṣe sẹ́ǹgì àyè látijọ́ ìkẹyìn kan ti wáwọ̀rọ̀ kọ́kọ́. ìyá lẹ́nu ẹ̀gẹ́ tí bàbá ọkọ mi ẹ̀ wò mí ràn. ìyá yín ló ń bá sọ̀rọ̀ burúkú yìí. ìyá mi dà. ìyá ẹ ló ń bá sọ̀rọ̀ burúkú yìí. àṣìbí kò ní dáa fún ìyá mi gbẹ̀ <laughs> kò dáhùn ìyàwó ọ̀gẹ́. ṣé ṣe ìyá mi mo sọ bẹ́ẹ̀ ni ìyá mi mo bá wí. ẹ wọ́n lé wọlé o kò tẹ́ ọdọ́ náà tiẹ̀ gbà wọlé bí o. ṣé bó mi mi sá. alẹ́ mo mọ̀ yín sẹ́rí ẹ mọ̀ má pé inú ní bẹ́ẹ̀ yẹn yẹn gba omi sùúrù kẹ́ ẹ mú kẹ́ ẹ wọlé jẹ́jẹ́ ti yín mo mọ̀ pẹ́yìn lẹ́ni ilé ẹ wọlé ṣùgbọ́n mami there's no way ẹ lè wọlé bí yo. irọ́ ló pa láńlẹ́dì ní bí ó máa wọnú léyìí. èwo tún ni gígẹdú sára wa náà ni. bá ló ń bá wí èmi ló ń bá wí. ẹ̀rọ ẹ̀fọ́ bìnú ọjọ́ àbúrò yẹ òpè ní ara rẹ̀ mu. Hmm. ẹ̀gbọ́n yẹ ló ń pè ní gígẹdú dẹ̀dúkọ̀ àràbà ni. ṣé làwọn náà. ẹ̀gbọ́n ọ̀gẹ́. èmi Cinderella mi. máa wò tẹ yé mi ẹ̀gbọ́n mi kẹ́ ń bọ́kùnrin ẹ̀wẹ̀ sọ pàápàá jẹ́ káwọ́ lè jẹ́ ààrẹ. ọ̀yá mi Oya. wo wo ìjẹ̀bú this way to Oh, fúnra ẹ̀ ń bè. àrẹ̀mú àrẹ̀mú ìyá nǹkan tó bí ẹ gangan tí ọgbọ́n tó bá fẹ́ pa ìyá tó bí ẹ. ìyá ta ni. tí orí ìyá ẹ ò bá fẹ́ burú nù sáré. ìyá ta ni. ìyá tó bí ẹ gangan tí bá ń lọ ìwọ dá wọn dúró. mo sì ń jẹ yàrá yàrá yìí máa sàn. àbíkí ẹ bẹ tẹ ẹ o ẹ bẹ tẹ ẹ o ẹ bẹ tẹ ẹ. ẹ wo ẹbí kúlọ̀ mi o àṣà ìsìnyàwó yẹn kàtà jù ẹ ṣe wé kìpì yín ẹ bá kó ẹnu ẹnu òsì tẹ́fi jómi líbi òsà. dọ́bẹ̀ jọ ẹ dọ́bẹ̀ jẹ lónìí. mo sì ń jẹ. ẹ wọlé ìjẹ kò sẹ́ni tẹ̀ gbà wọlé o. àbúrò mi jẹ́ àlọ́ jèrè. ìjẹ̀bú àbíkí ẹ ti gbé wọ́n wọlé o ẹ ní wọlé o kò ní dẹ́kun yìí kò ní dẹ́kun yìí kò ní dẹ́kun yìí kò ní dẹ́kun yìí kò ní dààmú ẹ mo sẹ pé kò ní dààmú ẹ ẹni jẹ ẹni ẹni yóò ní dá kò ní dààmú ẹ mi mo sẹ pé ẹ ti tẹ̀mí bá mi. èmi èmi wèlé. kò ní kò sí àwèrè ẹ mọ̀ mi. àná mi máa jọ yín lójúlé ni ẹ rí mi wò bí ìran wèrè ni mí o mo ti fi orí gbálẹ̀ kékeré torí mi ti dàrú tó bá kọ́ lókì ẹ̀sùn yàásín àfọ́nkọ̀rọ̀ èmi èwèlè ẹ rí ọ wò. olórí ẹbí ojú mi dọwọ́ yín o gbogbo ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ ẹ bá mi tíráìkì bá mi yanjú ẹ̀ ojoojúmọ́ làbúrò mi sunkún kò lè sùn ẹ jọ ẹ bá mi yanjú ẹ. ẹ ṣàwo ọmọ yàdùn ọ̀rọ̀ wa ti yé ra wa ọ̀rọ̀ wa ti yé ra wa àwòránwò ẹsẹ̀ ìyá mi ẹ má wọrí àìsàn lèmi ni ẹ mọ bí Bọ́lá Gádé ṣe jẹ́ sí mi ṣe rí fúrádé nùnú tí àwọn àwùgbé kalẹ̀ báyìí tí mo rọ ó jàgbà mọ́ mi lọ́wọ́ ni gbà onígbà Gádé mu so that is to say bẹ́ẹ̀mi ṣe ń ju ọyàn lẹ́ẹ̀ báyìí ó hàn lọ́wọ́ kan ni ẹ̀sùn tí n bá bá sọ̀rọ̀ tí ò bá gbọ́ ṣéjú yìí máa ṣe dá dọ̀bálẹ̀ tí máa bóńdì bíi tí wọn ò bí tí wọn ò bí yàrá yẹ̀dá kó sọ̀rọ̀ ẹ mọ̀ mi lẹ́nìí. mo sọ wá. Hmm, wàá lọ sọ owó òní ìsíwájú this way to ó jọyà wa tán wá wá wó wá wá wá wárawárawá ni ìyẹn jẹ ìbòwé sẹwà mẹ́rin wẹ fọ wọn náà ẹ ǹjẹ́ ìsíwárá yìí sọ fún ẹ rí pé ìjòbú yẹ jẹ rí. ààrẹ bá mi ìtọ̀ burúkú. Hmm, hmm, mi ò fẹ́ pàtó mi ò fẹ́ balẹ̀ ọba jẹ́ ni ifeoma ti sọ. So ibi kẹ́ni máa mẹ́nu wá wá wá wá wá wá tí yẹ ṣe tí òun àtẹ́jọ́ bùjẹ́ tó fi kú nìyẹn ẹ wò máa dádọ̀bálẹ̀ máa bóńdì lójú yín bí ni. mo jẹ́rìí yín mo ti mọ̀ pé lè tí mo tiẹ̀ ti fojú kàn yín yìí gbogbo ẹ̀ ti níyànjú. n ò bí yàrá yẹ ẹ̀dá. mọ́tò ta ni mo rí mẹ́ mọ́tò olórí ẹbí wa kọ́ ẹ̀. olórí ẹbí ló kọ́ àwọn tí ní mọ́tò wọn. ó wá pẹ̀lú àwọn passenger six. ọ̀rọ̀ ẹ máa ń nítumọ̀ kí ni ah. tòun passenger tó sọ ẹ. lọ kó wa. ìfẹ́yàwó tuntun. just like that wọ́n tún gbé kan náà wà ó dàbí igi ara bàbá bí ìrókò bá kẹ́ndù báyìí ni excuse me Mr. Tola including your former wife mọ̀mí. mọ̀mí ex-wife mi kọ́ ló ń pè mọ̀mí. ìsàmọ́gò tí mo sọ fún ẹ kí n gbọ́dọ̀ wọnú ọgbà yìí. adé tààrà tààrà kọjá mọ olórí ẹbí ń wẹfà mo sọ bẹ́ẹ̀ o. tí mo sọ fún ẹ tí mo give ẹ ní specific instruction pé kò gbọ́dọ̀ súnmọ́ ilé mi mọ́. mo sọ bẹ́ẹ̀ olórí ẹbí iṣẹ́ tiẹ̀ tán bí o. mo sọ bẹ́ẹ̀ mo sọ bẹ́ẹ̀ olórí ẹbí o ti ń gbà bọ̀dẹ̀. olórí ẹbí mẹjẹ ẹjẹ kálọ o ti ń gbà bọ̀dẹ̀ ọ̀rọ̀ ti àbọ̀ abájẹ. ẹ sọ mi sẹtúlà ìjọba ẹgbẹ wẹ mo sọ bẹ́ẹ̀ mo sọ bẹ́ẹ̀ o. òdà lẹ́ni ilẹ̀ máa mọ̀ sára fi kalẹ̀ wa. kálẹ̀ ọkọ mi olówó orí mi mo fẹ́ lẹ́dọ̀ ọmọ ẹ̀bí ẹ̀ jẹ́ ń wálé wá ṣèyẹ ọmọ mi ṣàánú mi irú òní wáyé mọ́ dáríjì mi ṣàánú mi. ó mọ bí mo ṣe máa ń rí tó bá fọkàn mi kí ni gbogbo yẹn jọ tí ọlọ́run fi mí sílẹ̀ what's all this about. gìrì fẹ́ gbé ẹni ṣé gìrì fẹ́ gbé àbọ̀ fẹ́ kú ara pa. no ó mọ ó mọ pé in recent times mi jẹ́ kó n fọwọ́ kàn mí. fi mí sílẹ̀ kó jókòó sí ààyè. bọ̀dá mi ẹ̀ka rẹ̀. You want oh. kò yẹ kí n kí ẹ rárá má kì mí àtọ ah. pàpẹ́lẹ́ nkẹta i wanted the first time i wanted the second time tó máa lọ To lẹ́yìn lati ń try láti fobìnrin padà sínú ilé mi into back into my life. ẹ ṣubú à ẹ ṣubú mama ṣe máa sọ jẹ̀bú káàkiri ni ẹ. ẹ ṣubú à obìnrin rẹ ti bímọ rẹ ni àbí wọn àgbà rẹ ìbìnrin rọmọ rẹ ìpọ ó ti bímọ rẹ nínú ìbá máa ti sí wọn ká torí epo jẹṣu àá torí iṣu jẹpo àbí. no no no no no either iṣu cassava or potato or any kind of tuber kò ní nǹkan kan ṣe pẹ̀lú ọ̀rọ̀ tó wà nílẹ̀ neither does epo pupa or any other kind of oil ní nǹkan ṣe pẹ̀lú situation yìí all i want is i don't want her to, be, to continue to be part of my life mo dẹ̀ ń wọ̀ nẹ kò ṣọ́ ara ẹ̀ gan nǹkan tí n bá fẹ́ ní life mi nǹkan tí mi ò fẹ́ tí mo insist pé mi ò fẹ́ don't try to push it in my life o or else there be trouble. bàmí ṣe ń wòran wẹ́ẹ̀dà rọ̀rọ̀ wè. ìwé atọ́ka àbí aláwìyé. èsì atọ́ka èsì ògbójú ọdẹ akẹgbẹ́gbọ́n mi sọ̀rọ̀ wọn atọ́ka Ah, wọ́n fi dédé wérewére ìwé ilẹ̀ láti jọ yìí àgbà ẹ̀ ń dàwé o àgbà ẹ̀ ń dàwé. ìwọ gan disappoint èèyàn èwo ni ìwé à ń sọ̀rọ̀ ilé dàrú ń sọ̀rọ̀ ìwé. It's okay. It's okay. Màìdá kí ló wá kùnà? Kí ló ń ṣẹlẹ̀ ní báyìí? Ẹ́ báwo ṣe jẹ́? Ah, ah, eh, eh, as a matter of fact, eh, ẹ̀gbọ́n mi nìyẹn olórí ẹbí wa ni ẹni tó kú bàbá fún wa ni that's my bigger brother. Ẹ kàlẹ́ sàn ẹ̀yin kọ́. Um, òun náà junior star mi mo mo ti sọ wíkíní fún ẹ máa ń embarrass mo ti sọ that's my junior star ìjẹ̀bú side wa òun ló stay pẹ̀lú mọ́mí. òun gẹ̀ tààrà ìbọ́ọ̀gù ní kan tí ò kàn ṣáà. ẹ ẹ aláwọ̀ o. ẹ gẹ́gẹ́ ṣáà woman tí mo sọ pé ó ti bímọ fún mi yẹn tí mo ló ṣàṣemáṣe tí mo ti lé lọ that is the woman mo sọ fún ẹ náà you you you remember clearly. oh my god. oh wo kí n tó gòkè kó ṣáájú mi gòkè mami sísì mami lókè mami lókè mami lókè mami lókè. sórí kan tó dálẹ̀ ṣoṣoṣoṣo ráyè lóde sórí kan tó dálẹ̀ ń sìn. <laughs> ìwé yìí mele ìyàwó lélẹ̀ yí àbí sanwó ná bá mi. <laughs> àrùgá <laughs> alákọ̀ọ́ gbogbo tó fẹ́ kúrò lórí tẹ̀síwájú yẹn báyẹn tó bá tú aṣọ mẹ́ẹ̀ báyìí abẹ́lugbó ni torí àti ní stroke ó bá wálé báyìí gbà tí mùsùlùmí bá kírun ni orí ẹ̀ ò pé ìwọ ọgbọ́lá ìwọ ọgbọ́lá ọ̀dọ́ mi rárá ò ń jẹ́wọ́ ọmọ àlè bọ̀ ọmọ àlè ọmọ àlè tó di kọ́ tí ò lọ́gà ni ẹ ìwọ obìnrin lórí tiẹ̀ obìnrin sọ orí tiẹ̀ di remote control ó sọ di kíní Mario ó sọ di game báyìí ní ìní máa kú sí bóyá ní máa délé ní ìní máa kú sí obìnrin tẹ orí tiẹ̀ ó fi ń kọ̀ǹtúrú ẹ ó ní kó bá ọ nílé ó tàkìtì kọ́ lọ́ba. ẹ tí kẹ easy bó ṣe wun ni là ń ṣe either ìmàle or ìgbàgbọ́ ẹni in these present circumstances ẹ jẹ́ kó remote mi bó bá ṣe wùn ó oh, please mi mo jẹ́ kó remote mi ẹ̀yin tán remote ìbọn ló dé lára yín look at yourself now ẹ̀yin tán remote nìyẹn o so remote tó ń remote mi ó pè é mi ẹjọ́ ẹ fi wálẹ̀ o. ọmọ tí mo ti ń tò tí mo ní mo fẹ́ fẹ́ tí mo ti ń arrange tẹ́ mo tẹ̀ fi hàn fún mi pé ká ṣe big wedding tí ò sí fracas kankan láàrin wa. ẹ wá ń jẹ́ kí ẹ lọ ẹ lọ fi tension sí lórí ẹ jẹ́ kí màá ah ìwádìí mò ń ṣe bákan sí natural phenomenon. very good ìwọ ra crackers fèlè ni àbí o ra crackers o ra fún fìlò ṣebí crackers biscuit fìlò obìnrin ló ń jẹ bẹ́ẹ̀ so o tún ṣe ṣìnà mọ́ta rẹ. look at this guy. you are bloody full. bloody full concability bombastic idiota god punish god bless òsínwín ṣé ìbò kájọ ṣe ìbò síra wa. alẹ́ dọ̀. bàbá ẹ̀dọ́ lọ́nà ọ̀run. dájú wa confam fún mi kó tó kú pé ẹ̀dọ́. two thousand three thousand three thousand seven sọ kájọ sọ. ẹ̀yin náà ẹ wo iye time tó ṣáájú ní jáde school ó dẹ̀ reflect lórí income mi look at yourself and look at me look at my achievements today. mi ò lè bẹ̀rẹ̀ mi ò lè bínú sí ẹ. bọ́lá kàdé. Bọ́lá I am old enough to be your father. Gẹ́gẹ́ bí ẹ̀gbọ́n. Bọ́lá that's my father. Yes! Mi ò gbọ́dọ̀ bẹ́ẹ̀ sọ̀rọ̀. Ẹ wo achievement me now. I have done enough in my life because tí bá fẹ́ ni mo fẹ́. Kí ló tí ì jẹ láyé yìí? Kí ló tí ì achieve nílé ayé ẹ tí gbèrágá tó báyìí? Àwa tá a ti ní achievement tí ayé gbọ́dọ̀ ọ̀run mọ̀ gan-an àfọ̀nbù. You ended up Lábẹ́òkúta, èmi end up sí London náà. Ọlọ́gbọ̀n achieve to me yàá sí mo fi àlùkùránì kura ọ achieve to me. so owó nìkan lè yìí máa ń kásá achievement. Yasin máa ka six achievement tó o ní kankan rí láti ojú dáyé bẹ́ẹ̀ lọ sọ fún ẹ ó lọ ẹ̀wọ̀n rí òtúkú rí wọ́n dẹ̀ bá gbà rí wọ́n là fún ẹ rí kò wò fún ààrẹ fún ààrẹ báyìí ní hospital rí tommy talk ó ti bá rẹ̀ rí òun gbọ́ rí so ní plane crash rí tó escape. not points ní àwọn àti sọ pé tó àwọn akẹ́lẹ́ achievement ẹ̀gbọ́n mi. kí ni achievement yẹ nígbà tí àwa wà ní ṣọ́gọ́ òde mo ti mo ti lọ sí ẹ̀wọ̀n seven months imprisonment kí n tó tẹ̀wọ̀n dé gárúbà tó jẹ́ mẹ́gáàdì mi ó ti fún ìyá tájù lóyún. what. wọ́n ọ̀rọ̀ wọ́n ti nígbà tí mo dé tí mo bóyún lóyún ìyá tájù mi ni very good ṣé ọ̀kẹ́ mi kan mo ní kinní mo á fún ní nine months nígbà tó bí ọmọ yẹn mo sọ ní tájù. àbúrò mi tó máa ń ṣọdẹ lọ́dọ̀ mi. ọmọ ṣòkòtò ni gárúbà ló bí. mo mọ̀ pé ó ní náírà influence náà. ó rí pé dúdú gárúbà ló bí. Ah! olórí ẹbí àlẹ́ dọ́ọ̀ so irú ìgbésí ayé tẹ́yìn ń gbé kátàkátà tí ó straight forward lẹ wá fẹ́ sọ ayé di marriage counselor fún èmi lẹ fẹ́ kí n máa leave amen ẹ̀dọ́. ẹ bá pasúnà lọ bí ọmọ obìnrin wa ṣe ènìyàn kẹrù lọ kílẹ̀tẹ̀ mi ò pa tájù tí ń pàyà tájù àní mo ju ẹ lọ kì í ṣe kékeré. bọ́lágàdé lu ọpọlọ ẹ wíwà ní tí mo wà ní sọ tẹ́lẹ̀ ò bá tiẹ̀ wá sí láyé mọ́ rárá kò sáré lè bẹ sọ̀rọ̀ mọ́ bọ́lágàdé. really wọ́n lè bá mi sọ̀rọ̀ wọ́n lè bá mi sọ̀rọ̀ bọ́ńkọ́ tí wọ́n bá fẹ́ lèèyàn fẹ́ I have so organized my life I have my business to run you know ẹ mọ bí kò ṣe rí ma ẹ̀yàn lọ́sí ọ̀tọ́ mọ̀ iṣẹ́ o ọ̀tọ́ fún mi. Bọ́lágadé by the powers conferred on me as the olórí ẹbí tí ò ní rival ó láti gba obìnrin wọlé Sẹlẹ̀ wọ kíṣìnà kó lọ rọ àmàlà tó gbóná fún mi ń sìn pẹ̀lú ọbẹ̀ ẹ̀gúsí kíákíá. kò dé láì láti lè kiri inú ilé mọ́ things have changed for God's sake mo fẹ́ lẹ́dọ̀ ọmọ ẹ̀bí ẹ̀ hmm. jẹ́ ń wálé wá ṣèyẹ ọmọ mi ṣàánú mi irú òní wáyé mọ́ dáríjì mi ṣàánú mi bàbá ọkọ mi ẹ̀ ń wò mí níran ni. ó máa yanjú tó kú rẹ. lórí àwọn ọmọ mi náà ni mo fi ń ṣe gbogbo ilé nítorí ọmọ mi ni. no no no no no you you don't worry about that. ṣé Lanre lórí fàṣẹ Lanre is doing very well in London ó wà ní Chelsea ní London. ẹ kí lè rí bàbá ọkọ mi ẹ̀ wò mí níran ẹ ṣàánú mi ẹ ṣàánú mi influence ìyá lára ọmọ kò ṣeé kó lẹ́nu pé yẹ́ ẹ ti kó omi kó èpè gbà díẹ̀ ọmọ ti ń lọ ọmọ ti ṣe sí káàkiri ṣọ́tán. ẹ̀gbọ́n mi àlẹ́ dọ́ọ̀ ẹ pé àwọn ṣe sí pàrọ́gà tẹ́yìn mu yẹn ni on the suggestion of my new pasero about a few weeks ago láti fi ránṣẹ́ sáwọ́dọ̀ ọ̀rẹ́ mi ní àdúgbò kan wà London tó ń jẹ́ Chelsea àdúgbò àwọn olówó ni àwọn members of parliament nǹkan kan equivalent senator tẹ́yìn lé kiri ń bí ibẹ̀ náà ń gbé ní London. Chelsea lọ̀rẹ́ mi tó ní ìyàwó òyìnbó ni ọdún ẹni láàrin wa. àwọn yẹn ò bímọ ni. wọn ò tí ì kí n láti bímọ for now they are not that interested on nǹkan bímọ so undertaker. èrè ló wá tà fún wọn. mo ṣe máa tán ọmọ mi ẹ̀gbọ́n mi ẹ má máa fi àbòsí sí ọ̀rọ̀ mo ní àwọn ọmọ mo ń fà mo fẹ́ fún ọ lówó èfẹ́ máa sọ fún ọ náà no they are rich enough láti take care of Lanre Lanre is doing well tó bá gbọ́ bó ṣe mú tẹ̀ bá sọ̀rọ̀ lórí fóònù not quite long. ṣá gba ìpè ọmọ ìkúrẹ̀ tán síbẹ̀. ṣé ìfògùn sẹ́nu ni àbẹ́fin ẹ tán nǹkan lára tí wàá bá mi sọ ni nǹkan tí mo ní mi ò fẹ́ ẹ wá insist pé n gbọ́dọ̀ ṣe kọ́ tó máa ṣe ẹni pé eventually èmi àti máa sọ lọ́rọ̀ ọmọ ìyá ni kì í ṣe ṣojú àwọn àjòjì. ṣàánú mi ṣàánú mi ò lè tọ́ fi mí sílẹ̀ ọ̀rọ̀ ẹ̀ wá kọ́ wá ṣe ń léṣe ni. bọ́lákadé ẹ̀gbọ́n mi a máa ní láti sọ̀rọ̀ lẹ́sìn. bọ́lákadé bọ́dá mi. bọ́lákadé. ìrẹ́fí style work out on me ọlọ́run work out on you ó fèmí lẹ̀ ah àfi tí jésù bá wọ́kà lọ́dọ̀ ọlọ́run ló kù lórí jíjà tó ṣe yìí èmi very good màá jẹun lójú o ṣe rí báyìí ẹ̀rí ń sọ̀t ṣé ẹ mọ̀ wípé àbùkù tó tó kéèyàn má lówó lọ́wọ́ láyé òsì torí mi lówó lọ́wọ́ ló fà bùkù mi o màá jẹun lójú bí màá jókòó sí bàjẹ́ twenty days mi ò ní jẹun mi ò ní toilet mi ò ní wẹ̀ mo ti má rí òsì bí ilé ni ẹ̀rí náà ẹ̀rí mi wò lórí bí ìrọ̀lẹ́ sílẹ̀. bá ní bẹ̀rẹ̀ bá ní yanjú èrú bókúbó lọ bó máa kálẹ̀ sí rẹ̀ wò ti gbọ́dọ̀ wò ti gbọ́ lọ. ọmọ ọkọ mi ẹ ṣàánú mi ẹ ṣàánú mi ẹ ṣàánú mi. sẹ́lẹ̀ fẹ̀yìntì fẹ̀yìntì èmi ni ó fẹ̀yìntì èmi ni ó fẹ̀yìntì ó lè ṣubú ó lè ṣubú jókòó ẹ rárá rárá ó lè ṣubú rárá. anyway ó dà pé ẹ tí ì realize mo ṣe jẹ́ nínú ilé yìí mo ní láti introduce ara mi sí yín èmi tẹ́ ń wò yìí ni láìfọ ayagbọ́lágadé. clap for them. anyway for your information bá ti bá sọnù ilé. gẹ́gẹ́ bí láìfọ ayagbọ́lágadé ni abẹ máa gé. olúgbòhùn a sọ̀rọ̀ two conditions ló lè gbé ọwọ́ máa padà wá sínú ilé yìí number one ibi tí bọ́lágadé bá sọ pé kó gbé ọwọ́ ẹ sí ló máa jẹ́ kí ọwọ́ ẹ̀ dúró sí nọmba two gẹ́gẹ́ bíi life fire gbọ́lágadé ibi tí wọ́n sọ pé kò gbé ẹsẹ̀ sí ni kò jẹ́ kí ẹsẹ̀ wà torí mi ò bá ẹ nínú ilé yàtọ̀ and to let you know better jẹ́jẹ́ mi ni mò ń lọ tí gbọ́lágadé sàṣọ pé àforí àfọrùn àforí àfọrùn èmi náà dey love ẹ i love the man man kí ló mean ẹ wá kóra yín wá ń sìn àwọn ọpẹ fún àmà bẹ̀bẹ̀ kan can you take to that conditions. yes ma. kò ń dédé bínú o ọmọ àlèyàn ló ń fà á bẹ ṣe ń wò mí mi like a problem at all gentle lady ni mi bẹ ṣe ń wò mí mi dẹ kí n máa ń jà at all in fact kàn bá bu omi tútù sí mi lẹ́nu for the next one week kàn máa bá ń bẹ̀ ni mi kì í fa wàhálà torí nǹkan tó bá ti lè ju banana lọ mi tẹ kí n máa ń fẹ́ taste àtọ. oh kangaroo oh kangaroo as you beautiful rich na you proud oh oh kangaroo okay popo oh kangaroo oh kangaroo. Mother fifty fifty big mama òkè pòpò ẹjọ mà ìròyìn lérèfé tá a gbọ́ tán sí yẹn ẹ̀yin lẹ sọ ni àbíbọ́lá gadé. ẹ gbọ́ dáadáa náà tí mo sọ lẹ́ẹ̀kan àbí. etí ń dùn mí ni. ó dẹ̀ pé ẹ̀gbọ́n ń bà yẹn. tó bá dé kẹbí léèrè. tó bá dé wà fún yín sí ẹ mo promise ẹ kristi jésù akọ̀yìn sí ẹ god of abraham of jacob of isaac akọ̀yìn sí ẹ èmi ni mo sọ bẹ́ẹ̀. wọ́ọ̀ wọ́ọ̀ wọ́ọ̀ wọ́ọ̀ wọ́ọ̀ bó ṣe sọ yẹn gangan ẹ má jẹ́ kí ariwo yẹn pọ̀ jù. right ṣe rí nǹkan tó sọ yẹn èmi ni mo sọ bẹ́ẹ̀ ṣe ń gbóhùn ẹ̀ in actual fact ohun ilẹ̀ ń gbọ́ spirituality. tẹ́ẹ̀mọ̀ oh, ṣe ló dàbí ìgbà tí èèyàn fi signal sínú microphone tó lọ sórí mixing desk tó gbanú amplifier tó dẹ̀ gbé jáde nínú mic àbí nínú speaker torí pé kò fi kún kò dẹ̀ yọ kúrò ńbẹ̀. oh yes. bí mo ṣe fẹ́ ló ṣe sọ. ìyàwó lélẹ̀ yẹ ló ṣe yan ìyàwó lélẹ̀ ìyá àbí síwọ́ ná ọmọ tí ó bìrè tí ó kọ̀rẹ́ ló bá mi sọ̀rọ̀ lókun lẹ́yìn orí ẹ̀ ti burú ọmọ àlè ni ẹ́ bọ́lá kan dé ọmọ àlè ni ẹ́ bàtà wà láti bàbá wa bọ́ọ̀lẹ̀ tí gbogbo wa tá à ń sá fún ìwọ lókèsè bọ́ nígbà tó lọ fún ẹ lọ́mọ tó mọ́dírètì báyìí tó dàbí dán fúlàní tó ní gbogbo ẹ̀ tó bọ́ sí gérégérégé ó wá fi òkè súná lẹ̀ ó lọ gbé òkè pòpò àbí wo kò sí wọ́n wọ́n ti sá fọ́ báyìí o ṣe báyìí tiẹ̀ máa bá yín tí máa bá yín pò etí bàbá yìí pò wàláì ara yà kọ. máa ní jákujáku ó fi mi wọlé lójú gàlà ẹranko bàbú màálù orí ẹ̀ pé òsínwé. bá mi bá mi afẹ́bániyànjú ọ̀rọ̀ iṣẹ́ tún da kọ́rọ̀ wé kí ṣe. ìwé náà kọ́ mọ́ yanjú ẹ̀ ni ọmọ yẹn ọmọ ìwà jẹ́kẹ́. bàbá ọkọ mi ẹ̀jọ̀ ń torí ọlọ́ ẹ bá mi yanjú ọ̀rọ̀ tó wà ń lẹ̀ ẹ ṣàánú mi kí n bẹ yanjú ẹ kò dà o fara mọ́ gbogbo àwọn òfin tí yàá yín fi lẹ́yìn wàá ṣe àbó òṣè. ọkọ mi ó tẹ́ lọ́rùn ibi tó bá ní kí n gbẹ́sẹ̀ sí ni màá gbẹ́sẹ̀ sí ibi tó bá ní kí n jókòó sí bẹ́ẹ̀ ni màá jókòó sí kò ṣàjọ kò jẹ́ ráyè wọlé kí lè ráyè ṣèyí ọmọ mi ẹ jọ. wẹ́wẹ́wẹ́. Well, well, well ẹ bó bá ṣe jẹ́ àwọn ajẹ́kẹ́ gbọ́ mo ti gbọ́ mi ò lè kọ ọ̀rọ̀ sí yín lẹ́nu but èmi àti diami pàṣẹrò mi we go and work on it mo ti gbọ́ o but it have to be a gradual process. sorry èmi yẹ yín. bó o ní ìyá mi oorun kọ́ sí kò sí wàhálà pẹ̀lú oorun. kí ni ìtumọ̀ yẹn. ẹ lọ fi tiyín ṣe tiyín bó ṣe wí yẹn. bó bá ṣe wù la ṣe lè ṣe in fact o tẹ ẹ ti sáyé yẹn fún ẹ ń sìn. ìbá wọn lọ wá tọ́jú ìbá wọn lọ padà wá tọ́jú àwọn ọmọ kan lọ padà wá tọ́jú. you are not sharing him with me for the possible. ẹ tún pa ẹ lóní yes ma ó tún pa ẹ lóní yes ma máa lọ àmàlà lọ́rọ̀ àmàlà lọ́rọ̀ àmàlà fún mi. wait a minute o ti le take over kitchen ẹni tó wà in charge of the kitchen òun gẹ́gẹ́ ń ṣe oúnjẹ o in fact a ṣe díẹ̀ nú ẹ̀ ọmọ ọ̀dọ́ ẹ̀ adé ṣe tó kù but you will enjoy the meal mọ̀kẹ́yìn láìpẹ́ oúnjẹ tí bẹ́ẹ̀ ṣe dọ́ọ̀tọ̀ ẹ láìkọ́ oúnjẹ. bẹ́ẹ̀tì ẹ̀ o lè pẹ́ lọ o bẹ́ẹ̀tì ẹ̀ èmi ni mo sọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀tì ẹ̀ fi yọkọ̀ jọkọ̀ jọ sẹ̀lẹ̀ àjọkọ̀ jọkọ̀ yóò lọ ọmọdé yìí kò ní ṣàìlọ o sẹ́rí gúgúrú pẹ̀lú ẹnu kò ní sọ̀rẹ́ títí dalẹ́ ó lọ imagine àní mo rí bọ̀bọ̀ bọ̀bọ̀ ṣùpọ̀. ṣùpọ̀ tó sà ẹ̀ta. mi sì fẹ́ mọ èyí tó bá jẹ́ ń bẹ̀. ṣé ni hmm. díẹ̀ ló kù kó bò mọ́ mi. kí ló jẹ yó. ó tún bi mí ṣé o gbàgbé ṣé o gbàgbé déètì tèmi àti ẹni. ṣe ni ó dà pé kí n fọ́ etí ẹ ṣe máa fọ́ etí ẹ̀ kí ló ṣe fún ẹ ó ṣe máa fọ́ etí ẹ̀. ẹ lè blame ẹ ẹ mọ̀ pé ẹ̀bi ẹ̀yin identical triplet ni báwo lẹ ṣe fẹ́ kí yàn dá yín. Hmm? báwo lè ṣe fẹ́ kéèyàn dá yín mọ̀. Bola, mọ́mí ẹ̀ mọ́mí ẹ̀ yìí ah she's beautiful. wọ́n dey look very young in bíbá. yes i love my mom mm, sweet mother. Bola, hmm? Bola, sórí àbúrò ẹ yìí àpínkẹ́ àbí kí lorúkọ ẹ. kí ló tún ṣe fún ẹ. mo hate ẹ. ah ah ó ah, ah. ṣe máa tún pompous. ó ṣe máa sọ pé eight èèyàn tó lọ́ọ́ ń dábìí tiẹ̀. in fact tí o bá ń ṣe ń pé àbúrò ẹ ni each time tí bá rí ó má láì pé kí n pa. ó máa gbàdúrà kọ́ ló máa ṣe lápá yàn. àbó rí nǹkan like mother like daughter kò rojú wọn. too proud ó ti proud jù báwo lè sọ̀rọ̀. ṣé ìwọ proud ẹ̀yin ò this campus ẹ̀yin ò proud. ṣé ìwọ sọ pé èèyàn wà too proud kí ló máa sọ pàtó yìí èyí lẹ́mẹ̀ tó wà too proud èyí lẹ́mẹ̀ ní àpò ìlà campus ilẹ̀ wọ́n kọ́ mi ní iṣẹ́ iṣẹ́ gangan mo bá wá. tó ẹ mọ̀ pé ìwé lẹ́wà kọ́ lẹ kọ́kọ́ ń gọ́ sí ibẹ̀ kọ́kọ́ sọ̀rọ̀ àbúrò mi. jọjọ tó wà ní tó wà lọ fún wa àwọn pé wọ́n kí èmi ò mọ ọlá ní test. ẹ lọ kọ́ wa kọ́ lọ ó yà wọlé sí ẹ sí ẹ ṣe wá pé kí lẹ wá ń sọ tí aró ṣe pọ̀ tó yìí. wàhálà wọn ti pọ̀ jù ó ti fẹ́ pa mí látàárọ̀ kí ló ṣẹlẹ̀. ẹ gbé ìwà kí n kọ́ wọn wọ́n sọ̀rọ̀ àpékẹ́ wọ́n ètò àpékẹ́ o wọ́n láì àpékẹ́ o ó máa fi too big ó ṣe kíní wọ́n náà wọ́n ti pọ̀ jù. mo ah, ah, lè sọ fún wọn tẹ́mi bá ti máa kọ́ wọn wò bọ́ ṣe wà yẹn wọ́n ní láti lọ wá nǹkan wa. ìṣàmọ̀ pọ̀ rẹ̀ ni wọ́n. wọ́n làwọn ti pọ̀ jù. <laughs> anyway mi kò rò pé bí a campus máa bọ̀ yìí kí n lè trip in jáde pàtó hmm. yẹ pé academics lè ń discuss I don't know what to do you know. ah ó yá ọmọ bọ́lá ó yá jájáde. Ah! lọ́gbó ẹ Tòkunbọ̀ ẹ́ eh? jọ jẹ́ ká kọ́ nǹkan tá a fẹ́ kọ́ lè nínú nítorí test tọ́lá later a lè wá ṣeré jáde ẹ fi kò ó yá má kọ́ wa. ah Mọ́bọ́lá kọ́ wọn ní nǹkan tó fẹ́ kọ́ wọn náà ìyá lè ní sùúrù tẹ́ bá ṣe tán màá lọ trip yín hmm? how about that. kò sí problem so ẹ̀yin olódò ó yá ẹ súnmọ́ bí èwo ni ká kọ́ yín. má fòwúrọ̀ ṣeré ìwọ ọ̀rẹ́ mi ò òwúrọ̀ lọ́jọ́. wà bẹ́ẹ̀ kò sí nǹkan kan bẹ̀. àṣé ó ti expire ó ti lukú dé. sórí ẹ̀ ń bẹ̀. forever beautiful. Pink ladies forever beautiful. ẹ̀yin girls. yes o. fagé ní ìtì pọ̀. ó ti pọ̀ ó ti pọ̀ jù. ẹyẹ ká jàre díẹ̀ sí. yes o. adọ́lọ́ bá other pink ladies. Oh, ní other hostel. Oh, forever beautiful. Forever beautiful. Big, big, big, big ladies. Forever beautiful. Big ladies. Forever beautiful. Ẹ̀jẹ̀ apàlà. oṣù mẹ́fà ọ̀dẹ tilẹ̀kùn ṣọ́ọ̀bù ẹ̀ pa òṣìlẹ̀kùn ṣọ́ọ̀bù tí mo fi travel tí mo dé tí mo tún bẹ̀rẹ̀ ra àwọn ọjà dé rẹpẹtẹ gbogbo ọjà tí mo kó wá fún ẹ mi rí ibi tí màá kó sí o wá tilẹ̀kùn ṣọ́ọ̀bù pa ìgbà tó tẹ̀ tẹ́lẹ̀ tó wà ní ṣọ́ọ̀bù ṣáde kó mi ìwà fún ẹ. àbí ká máa kọ́ dàtí jẹ́ta mọ́tànà. tọ́dún dẹ̀ ti dé tó yẹ kó yẹ kó o ṣí ṣọ́ọ̀bù kó tajà ọdún tí mo bẹ̀rẹ̀ ra àwọn góòlù bọ̀lọ́ lóríṣiríṣi tó tó máa tà kí tó travel mà lóò ti ṣí ṣọ́ọ̀bù tí mo fi lọ tí mo tún fi dé òòtí ìṣílẹ̀kùn náà ó jókòó sílé ẹ́ ṣé tọkùnrin bá tiẹ̀ ń kówó fún ẹ ṣé ìyẹn ló fẹ́ jókòó tì ní òní ṣiṣẹ́ tiẹ̀ òní struggle fún tiẹ̀. Ah, ọ̀rẹ́ mi ò ní bínú ni kì í ṣe pé kúkú wù mí bẹ́ẹ̀ ọlọ́lọ́ kúkú dá mi báyìí alára má mọ̀ ìyá ni mí ṣùgbọ́n ohun tójú ń rí ẹnu ò gbọ́dọ̀ sọ rẹ́. kí lójú ẹ wá ń rí tẹ́nu ò lè sọ o kí lójú ẹ wá rí tójú ẹlòmíì ò rí o. gbogbo aṣọ kọ́là ń sá sórùn tó bá yẹ pé lórí wípé nǹkan tó ń ṣe ẹ kò ṣe é sọ ìlú fẹ́ máa jókòó tì á bẹ́tà kó tètè dára ẹ gbà o á bẹ́tà kó tètè dára ẹ gbà nítorí pé owó tọkọ bá ní gbogbo ìlú lónìí gbogbo ẹbí lónìí. ọ̀rọ̀ àwọn obìnrin ṣá ẹni tó ti ṣáájú mi ọba throne ni ọ̀tí ìmúra tán yẹn o wọ́n lè fi ogún ọdún múra pati wákàtí méjì fọlákẹ́mi ìyá àpínkẹ́ ó ti yá. Oh, ah, èwo la tún rí gbọ́ o. mo sọ fún yín láti jẹ́ eh, ẹjẹ́ ń pè ní ẹ̀gbọ́n tó mọ̀ fi kún tí mò bí tẹ́lẹ̀. mo mo ti pariwo jù nìyẹn mo tún ti bí ẹnu. díẹ̀. kí ìlà tún rí gbọ́. ẹ eh, mo sọ fún yín lókè lẹ́ẹ̀kan mo ní ìgbà tí wọ́n kọ aṣọ wá ní last week aṣọ tó yẹ káwọ̀ lọ sóde lè kó wá pẹ̀lú gold àtìlẹ̀kẹ̀ ìgbà tí lè má dé fi wá aṣọ yẹn ní èrí lẹ̀kẹ̀ mi èrí gold bẹ́ẹ̀ èmi gan mo sì rí aṣọ yẹn nínú master bedroom níbi tó ń po sí àṣojú àtàwọn àti káṣọ tuntun wá èrò wá tún ní ti gold tó develop ẹsẹ̀ tó fẹsẹ̀ rìn. mi ì rí mi ì rí ó lè sọ fún yín ó ti máa ń nígbà gbogbo every time every time tá a bá ti fẹ́ ìjọ jáde ó bá ti jẹ́ pé mi àti yín nìkan bá la fẹ́ ìjọ jáde wàhálà kan máa ṣẹlẹ̀ ṣáni tábà wá bàtà àwa chéènì báwa chéènì àwa rinrin kan àwa yẹrìngì èmi ní ìsinmi ìrí mi ìrí góòlù tó yẹ kí n lò ṣé ibi tí ṣe máa ń jáde tẹ̀lé yìí lélẹ̀ ṣé ti ṣe máa ń lọ ṣé nǹkan tó ń tọ́ láti sọ ni wípé ìgbà tí wọ́n gbàṣọ dé sẹ̀líà ni wọ́n kó aṣọ fún. bẹ́ẹ̀ni o wá wá góòlù tì. bẹ́ẹ̀ni ọ̀rọ̀ yẹn ti yé mi ó ti yé mi ó sì yé mi kò fẹ́ ká lọ sí pati yẹn fi ara ẹ̀ ya lọ bá. sẹ́ni á ìyá abẹ́rẹ́ ó máa ń di gbogbo ìgbà gbogbo ìgbà ẹ̀ títà ẹ̀ nígbà kí ló kò nìkan ló máa jókòó tí wọ́n náà máa fún tiẹ̀ wá jókòó tó wọ ọkọ̀ tó jẹ́ pé gbogbo ẹbí ni. ẹ ẹ mà ẹ ọ̀rẹ́ ọ̀rẹ́ rẹ̀ ọ̀rẹ́. <laughs> ìbílẹ̀ fi conference lé nìkan yẹn. bẹ́ẹ̀ni sá. <laughs> ṣé gómìnà ṣe wá ń ṣe sẹ́mínà lọ́dọ̀ yín. Ah. <laughs> anyway ṣé ń bára yín sòótọ́ ọ̀rọ̀ sá. à ń bára wa sòótọ́ ọ̀rọ̀. Ah, by the way ìyàwó mélòó lọkọ tí ń fẹ́. kí ló dé tẹ̀ ń béèrè sá. ó ti pọ̀jù fún mi láti béèrè ní ọ ẹ fèèlì láàrin ẹ nítorí ẹ ń fi question dáhùn question. Ah. èmi nìkan lọkọ mi fẹ́. èmi nìkan ni mo wà lọ́wọ́ ọkọ mi mi níwájú mi dẹ̀ ní lẹ́yìn. ẹ eh, ó mì ní pé ọ̀rọ̀ tí mo fẹ́ gbé kalẹ̀ ẹ lè mọ̀ èsì ẹ̀ nítorí ẹni tí ẹ pè ní ọ̀rẹ́ yín Sẹ̀líà ìyá ọmọ Bọ́láńlé ó ń ṣe ayé báṣubàṣu ní inú ilé yìí ó ń tẹ ojú ilẹ̀ mọ́lẹ̀ mi tiẹ̀ fẹ́ mọ ẹni tó jẹ́ captain mọ́ nínú èmi àti ẹ̀ nínú ilé yìí ẹ̀rí nǹkan ìlẹ̀kẹ̀yìn tó yẹ kí èmi lò lọ sí patí àti góòdù tó yẹ kí ìyàwó ẹ̀ lò nítorí pé ìyàwó ẹ̀ ni mo fẹ́ mú lọ ó mú yẹn ó fi pamọ́ ó sì sí ẹ̀ ṣe mọ́ ṣe ń ṣayé nìyẹn. ìyá Bọ́lá ń lè ń gbọ́. èmi ẹ máa gbà mí kẹ́ ẹ̀ mi mọ nǹkan kan nípa gold mi mọ nǹkan kan nípa lẹ̀kẹ̀ ó ṣe gbàṣọ wá ni mo gbé lọ fún kẹ́ kí ló sọ kí ló mọ̀ ó lè ní ẹ. èmi ò lè. òjòwú dẹ̀ ni òjòwú òṣì ó jealous ó jealous ni ó jealous ìgbà tó gbàṣọ wà wọ́kọ́ ló wà lé ni. Hmm, ẹ máa gbà mí. ìwọ ni kọ́kọ́ ló wà nínú ilé wọ́n ní kọ́kọ́ ló wà nínú ilé ni ó gbàṣọ fún ẹ ọkọ góòdì àtìlẹ̀kẹ̀ fún ẹ òkò òkò aṣọ àti òkò òkò góòdì àti àtìlẹ̀kẹ̀ sílẹ̀ aṣọ nìkan lárí lókè wọ mi ò ní mi ò ó ti máa ń dà every time ló máa ń ṣe bẹ́ẹ̀ every time every time ló máa ń ṣe bẹ́ẹ̀. ẹẹ madam dáró palẹ olómi góòlù. èmi àbáwọn ọmọ. ẹ̀yin gan mo bá sọ̀rọ̀ ẹ wàá bá wa dá sọ̀rọ̀ tó wà nílẹ̀. ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ọmọ sósì ni lẹ́nu òbúyọ̀ sí ni ìṣòro ò ṣe pọ́nlá iyọ̀ rẹ̀ ò ṣe tú dànù. sẹ́líà ṣòro rẹ̀ o tun ja bo fun mi se oro ti mo bere oro gold ati yin o se yun sin lo fa oro ife eniwe iwo ti je ka manage ko se to ma ri wa tolohun re eyan eni ma re mi otunba gbola gaje salami ngboro to se ma ma bere pe iyun da o ni problem ni ah madam e so fun ore yi ngba ti ma ma je pada gold yen mo fe ba lori table yi ileke mo ba lori table yi ko begede o bi ojú ń rí nǹkan láyé etí ń gbọ́ nǹkan láyé etí ń gbọ́ nǹkan láyé ojú ń rí nǹkan láyé òun rárẹ̀ orí ẹ̀. wà lára ẹ̀ abájọ abájọ tó ń sunmù tó ń sunmù ṣótán <laughs> èmi láyé mi. ìkẹ́ àbùkù tó tó báyìí ó ti ẹ̀kọ́ mi rí àbùkù oníyọ̀rọ̀ mi ìrìnrìn àbùkù rí látijọ́ tí mo ti délé ayé mi èyí tẹ́ ẹ dókòó sí tẹ́tẹ́ ẹ̀ ṣe àmọ́ mi ẹ ra mà ẹ lẹ́ mà. ọjọ́ àlàáfíà mà ẹ wọ́n ní ẹ máa gbà mí ọmọ yẹn àtìgbà tó ti gbéyàwó wọlé bí bá tẹ́sẹ̀ mi máa mọ̀ ọ́ pé bí bá tẹ́sẹ̀ mi mọ̀ ọ́ pé má fẹ̀sùn kan pípẹ́ mo máa jí góòlù àti ilẹ̀kẹ̀ máa ní mi máa mọ nǹkan kan pẹ́ èyí wà kókó mọ́ mi láti jẹ́jẹ́ nífẹ̀ẹ́ mi máa mi mi máa jálẹ̀ yìí ọ̀rọ̀ sọ mi lórúkọ tíyá mi ò sọ mi. ó ti tó ó ti tó ó ti tó dìde kó jókòó-jókòó kó nojú ẹ. Ah. ọ̀rẹ́ máa sori ìwọ ni máa bẹ̀ níṣẹ́ tó pọ̀ torí ọ̀rọ̀ tí mo ti ń bá ìyàwó mi sọ pé kó ní sùúrù kó ní sùúrù lójú ẹ̀ ó dẹ̀ pé mò ń tàn ni mi ò dẹ̀ tàn yẹn sori ọ̀rọ̀ àwọn eléyìí tó ń kóra wọn jáde lálá tó rò òkè lọ̀rọ̀ wọn ó ń bọ̀ ńlẹ̀ bẹ́ẹ̀ ni gbogbo filenge filenge wọ̀nyí ó máa tó dópin ìwọ ni kò wá mú sùúrù sùúrù tí mo ti sọ fún ẹ pé kò mú látijọ́ yìí tó mú bọ̀ ó ní kó túbọ̀ ṣe o ṣe sùúrù dáadáa o wò mí sórí àtọ̀rọ̀ góòlù àtọ̀rọ̀ ẹlẹ́kẹ̀ dáadáa mi ṣùgbọ́n dáadáa mi fílẹ̀ fún mi àbúrò mi ibi tá a jọ fọ̀rọ̀ sí ni kó wà. ẹ wo màmá bá a ṣe ń ṣe ń lé wa ìwọ bòmíì ni. Hmm. oyè mi ó yé mi ó wá yẹ kó yé wọ̀ náà ajá tó ní irin tẹ́lẹ̀ tó rẹ́rìn tó wá dípò orí ni ó ń gbó ó yẹ kó yé ẹ̀ wò aya mi wojú mi. ẹ ṣe máa ẹ pẹ fún mi màálí hmm. tó bá ti ń fàparí iṣu kan ọ̀yàn àlejò. òwe ilé tó lọ ni. èmi ń lọ lèmi torí gbogbo ràkàtì àtẹ̀yìn ṣe yìí kò bẹ́ẹ̀ mi ń lé èmi ò lè ṣe gbogbo ìranù eléyìí tó jókòó tí bíbá ètò ń ṣe èmi ọkùnrin kan máa bá mi dánwò gbogbo ọ̀nàpọ̀nà eléyìí tó bẹ́ẹ̀ dánwò ó wá jókòó sílẹ̀ òun kékeré ẹlẹ́yà ṣọ́ọ̀bù ẹ̀ ò ṣe wá ọjà ò ṣe tà ó tilẹ̀kùn mọ́ ṣọ́ọ̀bù òun nìdí inú ilé èmi fún ara mi kò sọ́kùnrin tó lè bá mi dánwò ẹ̀rù. insha'Allah. Thank ah. you, Joe, for joining. Ó fi tẹ́ mọ ẹbí rẹ̀. Ta ló burú? Mi ò jẹ̀bi lọ́nà dá lóhùn. Sólì ti sin ni ó bẹ́tà o ó yà máa rìn yẹn náà ni torí ó lè jẹ́ nǹkan táwọn ọmọ pínpín yẹn ń ṣe nìyẹn tó fẹ́ gbà ẹ̀ mọ́ mi lọ́wọ́ mi sì lè jẹ́ kán gbà ẹ̀ mọ́ mi lọ́wọ́ o. màmá tó kún bọ bàbẹ́. ò ń jowú ó tẹ̀ mọ̀ pé ó ti dàgbà. àgbà báwo sórí tá a fi ṣèwé kúrò ń bẹ́ẹ̀ ni. lóòótọ́ bó tẹ̀ ṣe ń bó sí lòun mi sí. bàbá tó kún bọ̀ mo ti ẹ̀ dé plaza wa tó wà ní Magodo yẹn mo rí pọ́n tilẹ̀ ti fẹ́ ẹkùn tán Ah, iṣẹ́ ti lọ ń bẹ̀ wọ́n ti fẹ́ ẹ̀kún tán. àṣírí ààbò o. àmì. ó wá hùn náà o. àmì. àwọn èèyàn tiẹ̀ ti ń wá bá mi nípa plaza yẹn ṣáà lè bẹ̀rẹ̀ sí ní gbowó lórí ẹ̀ báyìí. ẹ má ti bẹ̀rẹ̀ sí í gba owó ẹ jẹ́ ká túbọ̀ parí ẹ̀ ká yanjú ẹ̀ kó ti dodindi àti pàápàá mo tiẹ̀ ti gbé fún àwọn agent ó ti wà lọ́wọ́ agency. bàbá tó kún bọ̀ hmm? agent báwo àwọn tó ti wá rọ̀gbà yìí mi ká ń kọ́. ó mọ ohun tó máa ṣe darí wọn sọ́dọ̀ àwọn agent yẹn ó ga o bàbá tó kún bọ̀ kẹ má ti lè fi nǹkan kan bá ìyàwó yín ṣeré rárá. Ah, ah. má bínú tí n bá kọ́ mi màá gbé fún ẹ kó o fi ṣeré mi ì mọ̀ pé o fẹ́ fi ṣeré ni tí n bá ti kọ́ mi màá gbé yẹn fún ẹ wàá máa fi ṣeré jọ ah, ẹjọ ẹ ṣàgbẹ́sẹ̀ yín kúrò. má jẹ ń gbẹ́sẹ̀ mi yẹn ò tó nǹkan tá à ń gbẹ́sẹ̀ tì. torí mo fẹ́ béèrè nǹkan lọ́wọ́ ẹ̀ mo ṣe ń bẹ ẹṣẹ sẹ̀. tí ò bá jẹ́ bẹ́ẹ̀ kọ́. kí ni gbogbo àwọn ọmọ kéékèèké yẹn wọ́n ti lo gbogbo ìtó lára ẹ̀. Bọ́láńlé ṣàlàáfíà ni tẹ̀lẹ́ dádì yín kọ́. àbúrò mi rẹ̀ sà àpèké. àbúrò ẹ̀ ni. bẹ́ẹ̀ni sà. Ah, ah. ṣátúnbà náà ló bóun náà. bẹ́ẹ̀ni sà. ọmọ ọ̀túnbà ni ẹ. bẹ́ẹ̀ni sà. ẹ ta ni màmá ti rẹ. ọmọ fọlákẹ́mi ni. fọlákẹ́mi ah ará ọ̀wọ̀. bẹ́ẹ̀ni sà. àìsí pẹ̀lẹ́ ṣàlàáfíà ni ah, ẹ mọ̀wé yín o ẹ dàgbà ẹ eh, ń bò ní wọ́n wà ń tirẹ̀. ni mo wà sá. ah ah that's good that's good ẹ máa bára yín ṣeré ni o ẹ gbọ́dọ̀ já o ibí náà ilé bàbá ẹ ni o o ti gbọ́. Eh. mọ́mí mọ́mí. Tókunbọ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ tọ́wọ́ ẹ o pẹ̀lẹ́pẹ̀lẹ́ tọ́wọ́ ẹ o ọmọ kọ́ ọmọ jẹ́jẹ́ lọ́mọ yìí ọmọ bọ́lá ń lé yìí àti pàápàá pé ilé rẹ ló ti jáde wá pẹ̀lẹ́pẹ̀lẹ́ tọ́wọ́ ẹ o. nǹkan tí mò ń sọ mi o. wọ́n fẹ́ ṣe wọn. Ah, èwo lẹ gbé dání tí dádì dà. gbé kíní tó gbé kíní dádì wá. torí ara ẹ̀ pa ẹ̀. gbé lọ gbé lọ bá máa ra ọkọ fún mi brandy ló yẹ kó ra. ẹ problem dadi. pẹ̀lẹ́ bọlá ń lé. pẹ̀lẹ́ pẹ̀lẹ́. túbọ̀ bá mi máa ṣe kíní ẹ̀ mọ́ ọgbọ́n wà á ṣe bó ṣe ń rìn mí yẹn ó tẹ́ mi lọ́rùn màá tún bẹ́ sí gbòòrò láìláìláì mo ti so yín mọ́lẹ̀ lọ́tẹ̀. ọ̀pọ̀ tá ọkọ ló ń gbélé ta. Tọ́kúnbọ̀. ọmọ Bọ́láńlé mi. ẹ̀rù ẹ̀ dẹ̀ ń bà mí. ẹ̀rù bíi ti báwo níbi tí a gbá ọ̀rọ̀ ìfẹ́ wa dé yìí kí ló tún bá ẹ lẹ́rù. ṣé mo pò kí n play safe mọ́ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. ẹ̀rù ń bà mí o. ṣé nǹkan tó ń bá ẹ lẹ́rù nìyẹn. yẹ́sì nǹkan tó ń bà mí lẹ́rù nìyẹn. kí ni nǹkan tó ń bá ẹ lẹ́rù fún àti stage tí mo wá ń sìn ṣé mi ò tó láti bímọ ni mo dẹ̀ sọ fún pé pressure ti wà lórí mi náà mọ́mí nǹkan tí ń complain pé mo ní láti bímọ moreover ṣùgbọ́n pé need ní to dadim, and what ti ń expect tí n tèmi be ti bímọ hmm? so what are you afraid of come on hmm? o ní láti máa bẹ̀rù baby. Give me that smile. come on. ó bá

báwo ni mm. báwo ni things mo jẹ ìyẹn ah, ah. mo máa fún mi méjèèjì ẹ ṣáà àkókò sùdù mo gbọ́dọ̀ ṣiṣẹ́ nìyẹn sálàáfíà ni àmókè tọ́lẹ́mí business yẹn. yọba ah. mi gbé drink wá fún my dear that is why i love you. Eh. i'm telling you. o fọ́ ni. mo gbọ́dọ̀ fọ́ náà pẹ̀lẹ́. mo mí ìṣe o. Eh. Hmm. tó bá ti jó two days tí màá ti rí ẹ báyìí hmm. ara mi máa ṣe bákan ni wọ́n máa ṣe mí wíì easy mi tiẹ̀ ní lè ṣe anything. bó ṣe máa ń ṣèmi náà nìyẹn tí n bá wà lọ́fíìsì báyìí tí n bá ronú pa ẹ orí mi máa ń crack ni ọpọlọ mi máa ń sàn ni. báwo business. business wà ok. Hmm. báwo dẹ̀ ni dírẹ́fà oníwàkuwà yẹn. Hmm. àkànní mo máa ti sáàkì ẹ olórí burúkú kó lọ kú sígbó dànù ọ̀nà ló yọ mílíọ̀nù alọ́kọ̀jẹ́ wà tí mo ń travel lọ sí Àbújá tí ò jẹ́ kó lọ waste life mi dànù. Ah. wáyé pé òun kò lọ sí mi gan pàápàá gan àkànní ò bá mi lé. <laughs> ó ṣe máa jà. mo ti sáàkì ẹ owó tó jáde ọmọlúwàbí sókè. mo mọ̀ pé dráìvà yẹn máa lọ at last ni. Ah, ọlọ́run ló yọ mí. Hmm. Hmm. that is why mo fi love ẹ ẹni tó bá mọ yìí a mọ̀ yìí pé ìyàtọ̀ wà láàrin honey àti ṣúgà ẹni tó bá mọ ìyà méjèèjì a mọ̀ pé kan dùn jù kan lọ sórí bó ṣe wà ìwọ bó ṣe wà honey ni ẹ ó yá kiss me kiss me. <laughs> that's well that is my dear kò lè ba àmọ̀ pé tòótọ́ nǹkan tí mò ń sọ orí màá wá kiss ojú ẹnu ẹyẹ gangan bẹ̀ ni mi máa gbà mú ní sinmi nílò angu angu yìí mo tún máa lò. Ah, ah. Hmm. yes of course. wàhálà ẹ pọ̀. n gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ tí wàhálà mi ò bá pọ̀ kó dáa ẹ tó bá mọ ewúrọ là ń tà fún hmm. ta ló máa rírú ẹ báyìí tí wàhálà ò ní pọ̀ wàhálà mi gbọ́dọ̀ hmm. pọ̀ ọmọ ẹ̀dìá jẹ́ kí wàhálà mi pọ̀. <laughs> I love you èmi náà love ẹ. kò yẹ ká ṣe kínní kó kó wálé. ṣá ní sùúrù ní sùúrù. ìgbà mo fẹ́ tó ní sùúrù yẹn dà. my dear ní tí mo béèrè lọ́wọ́ èèyàn kọ́. mo múra ẹ wá ah. mo ní chẹ́ǹgì díẹ̀ ń bíbà yes ó pọ̀ jù ẹ̀ lọ́wọ́ mi. i know. yes. Mm. take this is fifty thousand naira. Uh, mm. uh, fifty thousand naira péré ìgbà hmm. ló máa fún mi ní ìtò. kékeré nìyẹn tá a bá pàdé ní agun ninety gbogbo ayé la máa jẹ kó kàn fẹ́lẹ́ gbé drop wá ni. anyway hmm. o ṣe eh. thank you very much. that's why mo fi like ẹ o máa appreciate ìwọ ló mọ nǹkan tí mo rí lára ẹ hmm. tó a kó o mọ yìí kó mo rí lára ẹ ni bó o ṣe máa ń pidán yẹn bàbá wà lérí à. Ah ó máa ń dà mí lọ́pọlọ ó nù tí máa ń pidán láyé tó máa ń pidán yẹ. tí máa ń pidán pẹ́. orí ló máa gbọ́ mo ẹ tó bá ní pé kí n má ṣe tòmárì pẹ̀lú ẹ mọ́ṣúárì ló máa ń dúró àmì sí. ọjà máa ń dáadáa. kí ló ń jáde ọjọ́ ẹ àwọn máa kà ní bèbí ìjọ mi lọ́mọ. ẹlẹ́dàá bọ̀. ẹ lè fi ṣíbí jẹ ìrẹsì ní tẹ́ ń fọwọ́ wọ́n gbogbo ẹ̀ sẹ́nu báyìí. <laughs> àtẹ́lẹwọ́ ẹni ìtàn ní jẹ daju dájú sí mi lọ ọ lórí ọ lọwọ rí <laughs> ọmọ ẹ tọ́yọ̀ fún òní gbé ọlọ́mọ lọ a fi ọ́ ṣàwátì ọ̀pẹ lé wa ọlọ́run tó mọ̀ọ́mọ̀ kọ́ lídìí ọ̀la sọ́dọ̀ ó ti mọ̀ nǹkan táwa náà jẹ lẹ́yìn ni. owó tiwa náà ń bọ̀ kò ní pẹ́ dé ńgbà owó wa bá dé tán tá a ṣe tiẹ̀ sí wẹ́wẹ́ ọlọ́run jẹ́ ká lè ṣoore fún ọ ọlọ́run sì jẹ́ kí wọn náà lè mọ̀ sórí ilé bàbá wa tó o parí òun fèyí òun lẹ́bẹ̀ ọ̀rọ̀ àkọ́pálàsì kan sílùú wa wọ́n mọ̀ gbọ́ lọ́nà lọ́gàá tí wọ́n ò rí àwòyanu àwòdámi ẹnu àwòsífìlà sọnù tí wọ́n ò rí ń lu ń bẹ̀ wọ́n. ọmọ pé ìdílé ọba láti wá tọ́ba tó wà ńbẹ̀ nísìn tọ́ba sì ti gbéṣẹ̀ báyìí tó ti kú àwa lọ́ba kan kò sẹ́lòmíì tí ọjọ́ba lé wa jèmi náà lọ. big daddy nígbà tẹ́ kì í ṣọmọ kékeré ṣé bí yorùbá ní hmm. ṣé ọba máa ń kú ni àbọ̀ ọba máa ń wàjà. ọba kan ò wàjà ọgbọ́n ń tanra wa ni wọ́n fi ń pọ́n ba ni ọba ti lọ́rùn ni. ọba tó jẹ lọ́wọ́lọ́wọ́ ní ìsìn tó wà ń bẹ̀ báyìí báyìí ṣó sọ fún ẹ pé òǹkọ́ lẹ́tà ìkú sọ̀rọ̀ ni àbí tẹ bá rò pé bóyá ó máa kú lọ́dún tó ń bọ̀ tí ò bá kú lọ́dún mẹ́wàá ò ní nǹkan kí lẹ fẹ́ ṣe ẹ máa pa. yóò kú ó gbọ́dọ̀ kú ni dandan ni kú fún. torí kí ni. kọ̀sẹ́ tó lè yẹ àkọ́jẹ́ yẹ kú níbi ọjọba. ẹjọ yan pín bìkan náà. ń bọ̀ bá fúnra rẹ̀ ó ti wọ sixty nine ọdún kan péré ló kù kó sì wọ seventy tó bá kọjá seventy ọba táìmù ní lò èmi ò sì ní fojúlẹ̀ kọ́ lọ́ba táìmù mo ti pa tèmi fúrú mo ti yanjú mi kó mbẹ́ mo sì ti dọ́ba fẹ́. èèyàn tó bá sọ pé tó ń bá dàgbà. ẹyẹlé ló máa máa pàjẹ orí ẹyẹlé ò ní jó dàgbà. gbogbo ẹyẹlé ò ti kú kémi tó débi tá à ń lọ ẹyẹlé ngbé ọkọ ọpẹlẹ ẹyẹlé wá fi yín lẹ. mo fẹ́ wá sẹ́kàn sí mo fẹ́ wá sẹ́sì ọ̀dà kémi náà ò ṣiṣẹ́ kí n lọ lọ́jọ́ lọ kò yí ọ wọ́n ti wá bá mi sọ ọ̀rọ̀ lórí iṣẹ́ àgbẹ̀ àròkọ bọ́dúndé gbogbo à ń ṣègbín à ń sin ẹlẹ́dẹ̀ wọ́n ti ẹlẹ́lẹ́dẹ̀ ń bímọ dáadáa àmọ́ wọ́n ní tìgbín ọ̀pọ̀ ju tẹlẹ́dẹ̀ lọ lọ́mọ tí ń bí kò yọ àbẹ́já wọ́n kàn ní físípọ̀ndì ní ọ̀dọ̀ wa lọ́hùn tí lòdò rẹpẹtẹ tá a dẹja sí kò yọ wọ́n ní gbé point wọ́n ní ọlọ́tẹ̀ tí wọ́n á ti bá wa sí ń sin òkété point ti wà àtúnlò kékeré point síbì kan àtúnlò gùnfẹ́ point síbì kan ànímọ̀lú point síbì kan àkànláwọn point tọ́jẹ́ pé lóríṣiríṣi gbogbo nǹkan ọ̀sìn àákàn ní lọ tí pọ́ǹtì ọkàn lọ rẹpẹtẹ táwọn gan nílé ka pọ́ǹtì mọ́ níbi tí pọ́ǹtì bá pọ̀ dé bẹ́ẹ̀ lówó wa náà pọ̀ sí lọ́lọ́run wà kẹ́mi ju ọlọ ńgbọ́ ọlọ́run bá ti wá kẹ́mi ju ọlọ́run ó ti tán kí ló kù tá a tún wá mọ́ ńgbà owó tèmi bá tún ti dé èrèké mi ọkàn lórí àléfà kí n jọba ni kí n bọ́ sórí ìtẹ́ bàbá wa. big daddy èèlò ló fẹ́ nà yín. ọlọ́run yóò nà wá lówó gan nítorí ààfin ọba lásán a sí kán rí ààfin káwọn náà mọ̀ pé ààfin rè èyí wọn náà wà tó forty thousand ṣe é wá rí sórí ìgbín pọ́ìntì gbogbo pọ́ìntì tí mo sọ ohun yóò náà wà tó sixty million o. sixty million mm-hmm. ó lẹ pé tẹ́lẹ̀ kò jẹ́ abúté bẹ́ẹ̀. ẹ kò jẹ́ nǹkan kan èlò lówó nínà ah. lówó nínà lè rojú sani. ẹ máa gbà mí kẹ́ ẹ. <laughs> ọ̀rọ̀ bíbọ́ lójijì one <laughs> hundred million ni. <laughs> ẹ jọ mò ń bọ̀ bọ́ba bá kàn mí o àwọn ayé ló máa wí <laughs> ọba tí ọtí ẹ̀ ti kàn mí náà ó ti dọ́dọ̀ mi ó ti fara gún mi mo ti dọ́ba báyìí ẹ̀ẹ́dọ̀ sáré jẹ́ ní sixty million thirty million ninety million hundred million ọtí pa gbogbo ẹ̀ fìtì. ọkùnrin fifty million ẹ̀ ń sọ̀rọ̀ àmọ́ ọ̀lọ́wẹ́rẹ́ yóò tiẹ̀ ní gbogbo ẹ̀bọ jẹ́ dání. ẹ fàṣàn ẹ pẹ̀lẹ́ ẹ jù. mo ti wá sọ pé sọ ma wà lé mi. àwọn ò ní sọ. àbúrò mi. mi ò rí àwọn kò sẹ́wọ̀n sọ. Ah. Tókunbọ̀ lèmi wá wò ó. tani. Tókunbọ̀. ẹ eh, kan náà ni a àti Tókunbọ̀ àti mi kan náà ni a a yàtọ̀ sí ara wa. wọ́n ò ní. aláfíà mo wà. sí dáadáa mi. ẹ bá mi jẹun ẹ bá mi jẹun. ẹ ṣe àgbàbìnrin Tókunbọ̀ bàbá kí ló ṣe yín kẹ́ ẹ́ ah, àgbọ̀n ṣe yín. bíbí ìsìnkú náà bíbí ìsìnkú ẹ̀rọ tí ò ní rí. ẹ bẹ̀rẹ̀ sí lọ fáńdà. ẹ kílẹ̀ jẹ tuntun ní pé bàbá ọkọ̀ wa ìgbàlódé bẹ̀rẹ̀ àti gbogbo ìlọ òsìwò ní bẹ̀rẹ̀ rà ní fáńdà bí kò sósì ara wọn ò sí wà. àwọn òsìlú àbá àgbẹ̀. àgbẹ̀ o ẹ wà náà kí ẹ wà náà. bàbá ẹ máa fà mí ẹ ló fi bá bàbá tí wọ́n ṣe ìbọn náà wọ́n fi ṣe yìí. kí ló dé láti ẹ̀yà sà. kí ló ṣẹlẹ̀. kọmọ sí nǹkan ká mọ sọ̀rọ̀ tí a ní. mo wọlé sí mo lè bèrè tó kún bọ̀ lọ́wọ́ wọn the next one bẹ̀rẹ̀ sí rọ fáńdù mi ni. Ah, <laughs> àìmọ̀ ẹ̀rọ fáńdù. mo lọ sán. ẹ ṣe sà. o sì à ń pàdé bí a ti ń pàdé wọ́n lé ilẹ̀ bẹ́ẹ̀ báyìí ní kílẹ̀ ọ̀pọ̀ ilé onídìí pẹlẹbẹ mélòó ní bẹ́ẹ̀ gbàrà rẹ méjì ìyálàyà rẹ bẹ́ẹ̀ tajà tó ìtọ́ dà lẹ́bàá <laughs> èmi fúnra mi tọ́wọ́ mi bá tẹ̀ ọ́ màá nà ọ́ dé nígbà tí wọ́n jáyẹ̀ bláda nígbà já ọ́ wọ́n kẹran mórí ìsun àkàbà ni. Big Daddy tí ara ilé ẹni bá ń jẹ kòkòrò mọ́ bí tí a bá sọ fún bẹ́ẹ̀ òru hẹrẹ ò ní jẹ́ ká gbádùn bẹ́ẹ̀ agbalẹ̀ ń dà yìí o bẹ́ẹ̀ ẹ gbórin tí ẹnìkan kọ ni ó ní àgbà ní mọ́dà omi màmá dọmọ kékeré mọ́. Ah, èmi ọ̀dàgbà <laughs> ẹmọkàn ọ̀hún lójú ni mi ọ̀dàgbà <laughs> àgbà bò jẹ́ òmùdé náà tójú ọmọ kan mi eh. ẹni tójú bá ń kákó nìṣó lọ. béèyàn bá ń dàgbà iyogun jà ni. fogun lẹ àtogun àti jàfilẹ. ẹgbà ń ta wíìrì. èlò kí ni. owó. lówó tá a fi lóko tá a sì kọ́ tá a kọ́ yìí sọ́ba ó gbé àmọ́ sọ̀rọ̀ ń dẹ́ mílíọ̀n mílíọ̀n kó jáde ṣe hundred million lẹ́ ń retí. hundred million ọmọ bèrè lọ́wọ́ rẹ̀. bá a sọ̀rọ̀ gidi kó kówó bóde bá a sọ̀rọ̀ gidi sẹ́ ewo lórí lórí kó wá bí fún ejò yìí. ó dà ẹ jẹ́ kí n kó ìfún ejò sápò náà ọjọ́ tí ó bá dẹ̀ mí lọ́rùn láti kó gbowó yẹn fún yín máa kó fún yín. ẹ sì bá mélèé náà. wọ́n ìwà kọ́ ọ. bá mélèé náà ṣe àyànjú ẹ̀ bá a mú yín bẹ́ẹ̀ mo lè lọ kọ́ dábò ti ṣe yìí tí ẹ fi one ten million ni mo bè lọ́wọ́ rẹ̀ ló lóun kó jáde àbúrò mi àbọ̀rọ̀ mi ò yí ọ ni one ten million one ten million bọ́ọ̀ bá ní eléyìí náà ò sì dìbì kan bá ń délé ọlọ́run ó sì lè. báwo lè ṣe ń ṣe báyìí. mo fi jọ. bí ròyìn ṣe wà ní ẹbí wa ṣe ní òye mi. ẹ dún pẹpẹ mi lọ ẹ wà nírú mi ọmọ tí ya wèrè dànù tẹ́wọ̀ wá mi kì. ta ló fẹ́ máa wá yín kiri ta lẹni náà fẹ́ wá ọ̀dà búrò mi ń bẹ ní mọ wa mo ti ń ayé ọba ayé ọlọ́ba ayé <laughs> wọn ìsinmi èmi gángan <laughs> kọ́ má bì í kọ́ má bí sínú ẹbí wa ó tẹ́ wa lọ́rùn. ẹ gbọ́dọ̀ wá mi sí láàrin. káfíń ṣàwátì ó tẹ́ wa lọ́rùn. kò ní yẹ ọ kí la gbé kí la jù ẹ sì ní rí mi láàrin ìmídélè ló fẹ́ wá mi tì ní. dáadáa bàbá lè rí ṣe ní immediately ká ṣe gradually. ẹ lè wá mi tì immediately ẹ̀dẹ̀ ní wá mi tì gradually ọ̀dẹ̀ aláìdá kan mọ̀ ọdún ẹ̀mú wa máa ń jóúnjẹ àjẹdálẹ́. ẹ̀kan wa sọ̀rọ̀ ayé di nuisance everybody lọ́rùn. nuisance ni ẹ láyé ẹ̀ má dẹ̀ pè mí nuisance mọ́ má dẹ̀ pè mí bẹ́ẹ̀ mọ́ láyé ẹ̀ mi dẹ̀ ní jẹ́ nuisance wájú ẹ̀ kí n tó jẹ́ nuisance wájú màá bára mi débi kan wájú ẹ̀ ọ̀tá ajé alárùkà ẹ̀túndé. ṣáyọ̀ mọ̀ pé tó bá dé stage kan stupidity ó máa ń turn me to become a fool. ó tẹ́ mi lọ́rùn kí n jẹ́ fool yẹn ọ̀dẹ̀ ó tẹ́ mi lọ́rùn. àwí tán ẹni kan máa wà ohun tí kí ló dé kí lẹ́ ń ṣe. gbàngbà dẹ̀ fowó yọ. torí kí ni. ó fowó kówó yọ. ẹ fo oògùn sẹ́nu ni sórí bàtí bá mú ògùn wa kó tó fún lówó. àmọ́ sọ fún yín pé mi ò fọwọ́ yíṣẹ́ o. gbogbo ẹ̀gá ẹ̀ fẹ́ bá tu ẹ̀ tó kó mi tourist tó bá tu ni. ẹ̀kọ́ mu gbogbo nǹkan ẹ̀kọ́ mu olùlẹ̀ ọ̀pọ̀ ẹ̀ sọ gbogbo ẹ̀dẹ̀ bálabàlà mọ́yàn lọ́wọ́ ẹ̀kọ́ ṣe gbogbo nǹkan bálabàlà báwo lẹ ṣe ń ṣègbè sí ayé yín bálabàlà báyìí ná. Ah, ah. sọ̀rọ̀ stupid old man kan tó wà ń old man. yes. oh bí <laughs> a big daddy. Big kí ló now. big daddy. ọ̀pọ̀lọpọ̀ Ọlọ́run lè nà ọ̀pọ̀lọpọ̀ dádì lára mi ní ò jẹ́ kí your so called big daddy correct me. Eh? mo wọ́n lé mi ò rí yàn kankan mo dẹ̀ kí wọn as a responsible àgbàlagbà the next thing tí your so called big daddy máa ṣe ni pé kọ́ máa molest mi kọ́ máa fọwọ́ máa pa mi lára kọ́ máa romance mi ìgbà wo ni ẹ ṣẹlẹ̀. máa bí mi ṣe mọ̀ pé onírìnà ìlọ fún ara rẹ̀ o ò lè jókòó sílé báwo ti máa mọ̀ nǹkan tó ṣẹlẹ̀. Um, well, anyway, má bínú. I would um, personally see to that. Sure, yeah. Jẹ́ kí n sọ fún ẹ, kí n ṣọ̀rọ̀ Next time, tí o repeat it. I swear to God, you won't find it funny. Okay? I'm sorry. Ṣé o ṣe rí Big Daddy By the way ni. Mama, Mo application letter ní ìsìn àbí? Àbí máa ṣe going to special fasting and prayer kí n tó rí ẹ? Tókunbọ̀ ọdún òde mi àti ẹ láti jọ rí àwọn ọmọ wọn báyìí ẹ what is wrong with you kí ló ń ṣe ẹ náà. listen mo ti sọ fún ẹ náà ẹ activities ló pọ̀ these days ọ̀la Abuja èmi Ìbàdàn and everything ṣùgbọ́n business dájú na I have to take care of it ṣé yẹn sìn nǹkan tó ṣẹlẹ̀ ni ẹ many times if I try láti get eh, network tó máa ń fún mi problem you know not available not reachable. Tókunbọ̀ network. Tókunbọ̀ ó ti wá rírọ́ gidi pamọ́ network ṣé o pé mo ro fóònù rí mi ò mọ́ ṣe tẹ́wọ́ bọ́tìn aago network ó ṣe pé network ti ẹnìkan ló máa ní problem Tókunbọ̀ hmm. màdàgbà lè tán máa ṣòwò ọlọ́wọ́n bá ń gbọ́ ṣọ́ọ́rì ti pay back time tèmi gbogbo ló máa difficult you because I can assure you, you won't find it funny take that from me. Ha! Good girl. I'll make up to you. Let's get out. Talking about what? dàbí ti ọjọ́ yẹn ṣá. ah ah ṣé bá ti yanjú yẹn ẹ ohun tó bá dání kó máa wíṣà ara ẹ. mo ti tán. Hmm? audu. sá. fún mi kọ́kọ́rọ́ mo fẹ́ jáde. ọ̀dà o ti gbé kọ́kọ́rọ́ jáde. kọ́kọ́rọ́ ilé ni mo sọ. bẹ́ẹ̀ni o ti gba jáde o ti gba lọ́wọ́ mi. báwo ni mọ́mí mi ṣe máa ń ṣe gbogbo nǹkan báyìí. ṣé ká méjì làwọn nìkan gbé jáde ni. wọ́n blọọkì ilé wọ́n tún mú kọ́kọ́rọ́ ilé jáde àbí kí ni gbogbo ilé yìí sìn. ọmọ tá ò kọ́ ló

ṣé mo pé for the past one week tó ti kúrò nínú ilé yìí mi sì fi ojú mi kú kí ló ṣe ẹná ẹ ká lè bàbá tiẹ̀ kì í tá ìdí ni ẹ ẹni ta ní ká ju àjọ tán ah kí ló ṣe ẹná o kàn fi gbogbo wérégbèrè yìí o kàn fi jọ bàbá ẹ ṣá by the way ta lélẹ́yìí. mo mi ṣe nítorí ẹ̀ wá mú kọ́kọ́rọ́ ilé jáde nǹkan tí mò ń bí ẹ̀kọ́ yẹn tó bá tún bí mí lè rèébèrè máa gbá etí ẹ máa kíkà bọ ojú ẹ ta ni obìnrin tó dúró yìí. my dear báwo ló ṣe jẹ́ sọmọ mi ọ̀rẹ́ tòkunbọ̀ ní mímọ̀. wọ́n gbọ́ wọ́n má bàa ṣe ọ̀rẹ́ rárá o ó ti gbọ́ tòkunbọ̀ ní ẹbí ṣe nǹkan kan o ó ti gbọ́ ó ti ní ìyàwó àfẹ́sọ́nà ti tiẹ̀. màá kíka gbọ ojú ẹ màá gbá etí ẹ kí ló ṣe. ó kàn fẹ́ máa fi ẹ́ ṣe jẹ́ kó yọ ni o ó ti gbọ́ má jẹ́ kó fi ilé ńlá yìí má jẹ́ kó fi tàn ẹ́ jẹ o. ẹ ṣọmọ skul ni ẹ ó bẹ́tà ó bẹ́tà kó tètè ẹjọ́ ọmọ skul o gẹ́gẹ́ bí mo ṣe sọ fún ẹ tẹ́lẹ̀ Tòkunbọ̀ ní ẹ fi ṣe nǹkan kan o kó yá padà lẹ́yìn ẹ̀ o ti níyàwó títí ẹ̀ o ẹlẹ́tàn lásán lásán ni. gbà kó fi gbé káàbù. ẹ bébì. má bèbí fún ẹ̀kọ́ ló ń ba tiẹ̀ jẹ́ lórí burúkú. Sókúnbọ̀ bá mi nínú ẹ̀sìn kíákíá. kí ló dé kí ló ṣẹlẹ̀. kí ni òde ọ̀rọ̀ ọmọ ẹ̀yìn ni o ó ti sú mi o ó ti tí ẹsẹ̀ bọ́ bàtà wàhálà tó bọ́ sílẹ̀ báyìí òun náà ti kẹsẹ̀ bọ́ báyìí o. màmá Tòkunbọ̀ o máa ń jábọ́ ju o bàtà wàhálà wo bí mo ṣe ń tẹsẹ̀ bọ́ bàtà wàhálà mi látọjọ́ ìrètọ́ lọ́n dẹ̀ ń bless mi kí ni problem what's your stress. bàbá Tòkunbọ̀ bẹ́ẹ̀ kọ́ mi ń bú yín ẹ jẹ́ ká jọ pa ẹnu pọ̀ ká bá ọmọ yìí ká tọ́ sí ọ̀nà tó tọ́. mi ò ní kó má bọ́mọ wí má máa compare má máa relate ẹ̀ mọ́ nǹkan kan kí ni problem ẹ náà and you embarrass people unnecessarily torí kíni gbogbo bó ṣe ń sọ̀rọ̀ fatafata ni mò ń gbọ́ gbogbo ẹ̀ náà ó rò pé bó ṣe ń bá mi sọ̀rọ̀ ló ṣe máa bá gbogbo èèyàn sọ̀rọ̀ ni. ẹ̀rù ò tiẹ̀ báyìí òmọ̀rú òmọ̀rú ọmọ táwọn ọmọ yẹn yà èmèrè wà láàrin wọn àjẹ́ wà lọ́rùn wọn àánú ẹ̀ ṣe mí wọ́n bó ṣe máa fò bàgẹ́bàgẹ́bàgẹ́ lóru rẹ̀. àtọyìn ti àbá àtọhún. ẹ mọ mi ṣé wàá rí fún mi kì í sìn ẹ. ẹ gèsòló wọ́n nígbà yìí ọ̀bọ báwo nìyẹn báwo ni ṣé wọ nìyẹn ó ṣe gan ni thank you for all the good work lórí uh, program àwọn ọmọdé hmm, mo ti rí proposal wọn in fact the first uh, three pages gan ó ti impress me nǹkan tí màá fẹ́ kó ṣe ń sìn ni pé kó organize a little meeting say lunch time níjọ́ Friday. Uh, about six of them náà ni wọ́n wà available láti rí wa if they can make it. Eh, àwa náà máa tóbi mẹ́fà I want you to be there. including the project development manager. okay okay you send the memo round okay o ṣe Uh, ni àwọn ọmọ mi ń kọ́ ń bẹ̀ okay eh, àwọn tèmi náà wà lálàáfíà they are all okay o ṣe thank you for all the good work wọ́n ní láti wá defend the eh, proposal yeah that's the idea thank you. kalẹ̀. ẹ ẹ ẹ wá mi ah, wá mi. ṣọ́ọ̀tún bá wà nílé. ṣé ó ti bọ̀rọ̀ rọ́ọ̀mù tẹ́lẹ̀ kí o tó bọ̀rẹ̀ sí ní já lọ. wọ́n rán yín sí mi ní ẹlẹ́kẹta tí wọ́n wá bíbá ilé lè tẹ́ sọ pé mo ò lè rí mọ́. ẹ̀hẹ́ ẹ̀hẹ́ ń pàrọ̀ ọkọ ẹni tí ò bá ti mọ ètò ẹ̀rọ kò lè gbé ojú ẹ̀rọ fèrè ìtumba kò jẹ́ tuntun fún mi ni o èèyàn kan ti wá ní ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta tí kò gbé ojú ẹ̀rọ fèrè ìtumba ìgbà tó so ó gbé ìrẹ́ ẹ̀rọ rin kàmá àpọ̀lẹ̀tẹ oníbàrà lásán tó wálé jọkọ̀ tó mọ ẹ̀tọ́ ẹ̀ lọ́wọ́ kan náà ó gbé ojú ẹ̀ fún ìtúmbà ni kò mọ ìtọ́ fún ẹ̀rìn à ìyàn pípín fún rìn ìtọ́ rìn ìtọ́ gidi rìn à wo ayé ìṣìwà láti tó ọmọ ọrùn wà bí ẹṣẹ o ayé ìṣìwà láti tó ọmọ ọrùn wà bí ẹṣẹ o fi owó gbà bàbá ẹ rọjú fi owó náà fi gbà ìyá ẹ náà ní ẹ̀rẹ̀kẹ́ kó fowó bàárẹ̀ bọ́ọ̀dì jẹ ayé ìṣìwà láti tó ọmọ ọrùn kẹrin sọ̀rọ̀ ó pàwọ̀ sínú ẹ̀kẹ́. tó ń ṣe yín lórí ẹ̀ṣá àgbà. kò gbé ojú mi fi rí owó tuntun yín rí láti gbà tí wọ́n ti ṣe débi tí màá fi ọwọ́ mi tẹ̀. wọ́n tẹ̀ ẹ́ tẹ̀lé mi gíragíra wàá kọ́kọ́ jẹ́ kí lọ́ọ́ ẹran ní ọ̀dọ̀ tó bá rí kò wọlé Ah, wàá fi dílé mi o má lọ bẹ́ẹ̀ tẹ̀lé mi o. mọ̀ ló ń jẹ má yẹbẹ̀ wò ọ̀túnba tó dàbí ọ̀pá bòmí wo bàbá mi ikú tó bá fẹ́ pa ẹ̀ dànù kó kúkú mú mi lọ kí n máa lọ torí kí ni mò ń dó ṣe láyé ẹlẹ́dàá ìyá òrí mẹ́mẹ́ kò lè jẹ́ kó lè kú fún mi nísìnyí àlejò ó bẹ̀rẹ̀ ní ìsàlẹ̀ ó jọ wà ní ẹnu gate ní ìsàlẹ̀. at this time of the day mi ò rò pé mo ní appointment kankan fún anybody láti wá rí mi. ah ìmọ̀débìnrin náà ó ti pẹ́ tó ti máa ń wá o tí mo máa ń sọ fún pé kò sí ìtúbà tèmẹ̀rẹ̀ kan náà nílé ìdààmú náà ti pọ̀ jù ó ti pọ̀ jù ara yín náà tó wá ṣe fún náà lẹ́sìn mo wá ní kí n gbé ojú ìlú mìíràn kí n fi wò ó rìn mo wá kó lè wọlé. ṣóun nìkan ni ṣá ṣé kí n pé ìdérò máa pọ̀ nínú ilé lálẹ́. ewọ. òun nìkan ṣó ti wọnú ọgbà bó ṣì wà ń ta. ẹ mo dà tó sí inú. lọ pè wá. kábíyèsí o mo yí apá ọ̀tún o mo yí apá òsì o àdápẹ́ lórí o ìró olówó kò kí ń bẹ́ gíragíra ìjà ìgámu náà tó wà nílé kò tí ì jẹun látàárọ̀ tó bá lọ pẹ́ jù ó lè gbé ẹ̀rùn fi wọ́n mọ́ máa lọ <laughs> mo tẹ́ra mi lọ́rùn fifty fifty rọ́ṣìtì. ẹ kà lẹ́sà. ẹ mà ká lẹ́ o ọwọ́ mi rẹ̀ mo mà rí yín mi rò pé mo rí ojú ìrísá. ẹ mo mọ bó tó ti ń tọjọ mẹ́ta tí mo ti máa ń wá bíi mímọ yín dáadáa dúró ti tó bí ẹ̀mẹ́ta tí mo ti ń wá bíi tí great man yóò kì í jẹ́ kí n wọlé. so mo ti wà opportunity láti rí yín lálẹ́ inú mi dùn. that's alright. ẹjọ́ ìyàwó yín dẹ̀ ni mo fa ọ́fíìsì yín. èwo nu wọn. ẹ Fọlákẹ́mi. Ah, màmá Àpínkẹ́. bẹ́ẹ̀ ni sà ẹ wò mí bí mo ṣe wà ṣé mi ò tó àbúrò kẹrin síyàwó yín ni ìwọ ni àbúrò màmá Àpínkẹ́. àti ẹ̀tàn rárá rárá Fọlákẹ́mi fẹ́ gba ọkọ mọ́ mi lọ́wọ́ ni ó fẹ́ lé mi kúrò lé ọkọ mi ni. ṣé o mọ gravity ọ̀rọ̀ tó ń sọ báyìí. mo mọ nǹkan tí mò ń sọ dáadáa mo mọ nǹkan tí mò ń sọ ó ti pẹ́ tó ti máa sọ fún mi pé wọ́n máa ń rí wọn káàkiri everywhere hotel clubs joints everywhere ló máa sọ fún mi pé wọ́n ti máa ń rí wọn ẹ gba picture ẹ kẹ́ go through ẹ̀ now. that would be very interesting. yes sir. oh my god oh my god no no no For Fọlákẹ́mi ìyàwó tèmi this can't be true kò jẹ́ jẹ́ bẹ́ẹ̀. but photographs don't lie. anyway sir ẹ ṣáà bá mi wọ́ọ̀nù ìyàwó yín gidi gangan ẹ bá mi wọ́ọ̀nù wọn o because mi ní tẹ̀kẹ̀ láì anytime tí máa tún rí wọn pẹ̀lú ọkọ mi ní tẹ̀kẹ̀ easy anywhere máa já sí òwò ni mi dẹ̀ ní kó anything tó máa ṣẹlẹ̀ ẹ bá mi wọ́ọ̀nù ẹ̀ dáadáa ni o ó dàbọ̀. mrs ajelogo madam. Fọlákẹ́mi màmá àkànkẹ́. bàbá ọmọbọ́lá ń lé. Hmm. ǹjẹ́ ẹ̀ṣẹ̀ tí mo ṣẹ̀ lọ́jọ́ sí àti èyí tí ẹ̀yin lójú yín wá ṣe yìí èwo ló burú jù nínú ẹ̀. ẹ kú iṣẹ́ olúwa o. olúwa kò ṣe. gẹ́gẹ́ bí ẹ ṣe máa ń sọ fún wa wípé ní nǹkan tó dára ó ń fẹ́ àdúrà kó lè dára sí i èyí tó dẹ̀ tún kò kíákí àtò ó ń fẹ́ àdúrà kó lè fi dára dáadáa. bẹ́ẹ̀ ni bíbélì ló sọ bẹ́ẹ̀. díyẹn ló gbé mi wá sí bíbá yìí mo fi mú ọ̀rẹ́ mi gbọ́lágadé sàlámì wá. ẹ pẹ̀lẹ́ sà. ẹ ṣé gan ni o ẹ kú iṣẹ́ olúwa. olúwa kú iṣẹ́ ẹ káàbọ̀ ọ̀run yóò bá yín pàdé. àmín ya Rabbi. a ó dúpẹ́. olùsọ èmi pẹ̀lú ọ̀rẹ́ mi àìjọ fẹ́ da bísí nǹkan papọ̀ àti pé ní òun gan bó ṣe wà yìí ó ti ṣe àwọn kọ́ńtà kan síta tó yẹ pé ní wọn ṣẹ́kẹ̀ ọ̀ka tí kò rówó ẹ̀gbà màá ní kó má wulẹ̀ bọ́dà rárá kó tẹ̀lé mi kó yẹ ká jọ wá sọ́dọ̀ yín kẹ́ bá fi àgbàjagun títí gbé wa wá nìyẹn. Bọ́lágadé hmm. ṣé wọn náà fi àfikún sí kó ṣàlàyé fún olùsọ. Eh, as a matter of fact. hallelujah alagba, ẹ má sọ̀rọ̀ jù ẹ jẹ́ ká pe ọlọ́run kó bá wa dá sí ẹ jẹ́ ká gbàdúrà ẹ̀kúnlẹ̀. bàbá ní wákàtí gbé iṣẹ́ ọwọ́ rẹ̀ ga kí gbogbo ayé lè mọ̀ ọ́ pé ìwọ ló ràn mí níṣẹ́ lásán láyé mi gbé ogun wákàtí náà ń dẹ́ta yóò wá rírì lábẹ́ agbára mímọ́ jésù jehovah mímọ́ jésù kristi mímọ́ michael mímọ́ aláàánú àtolóore ọ̀fẹ́ ọba tó dá ayé tó dá ohun gbogbo tó ń bẹ nínú rẹ̀ ọ̀run bá mi dúró tì wọ́n. ó ní ìkúnlẹ̀ wa dọ́gba ṣùgbọ́n ìbéèrè wa ọ̀tọ̀ọ̀tọ̀ ni àwọn ọmọ rẹ dọ́wọ́ rẹ ọmọ tó bá wá sọ́dọ̀ rẹ ọlọ́run bá ẹni wọn pa ni ṣàánú fún wa ẹlẹ́dàá káláyè ká lè máa yan títí wọ ni ọlọ́run lẹ́yìn rẹ kò sí ẹlòmíràn jésù olúwa wa àmín àmín àmín lórúkọ jésù ẹ kí hallelujah. hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah ẹ jókòó sá. ẹ ṣeun. ẹ ṣe o. ẹ pẹ̀lẹ́. alàgbà láìsí atótónu kankan ibi tí ọ̀run ní kí n ti bá yín sọ̀rọ̀ ní inú bíbélì ni ọ̀run ní kí n gbé bíbélì fún yín ẹgbà ẹ̀ka psalm twenty látòrí ìkíní níbẹ̀ ni ọlọ́run yóò ti bá òkè ìṣòro yín pàdé wàá gbé mi wọ̀ ọmọ ọlọ́run ìtọ̀sọ́ oòrùn ó mọlẹ̀ roro fi agbára rẹ̀ dèmi lámúre wá rán mi níṣẹ́ sórígun mẹ́rin àgbáyé sílẹ̀ àkàwé ṣeré àkàbà sílẹ̀ àkàbà. bàbá jẹ́wọ́ pé ìwọ ló pè mí jésù jẹ́wọ́ pé ìwọ ló rán mi má jẹ́ káyé yóò pa ká dáradà ọlọ́run jẹ́wọ́ pé ìwọ ló pè mí o. Oh bíbélì tí mo ní kẹka yẹn ẹ kà síta fún mi. kí n tó lè ka bíbélì fọ́tò mi ni mo rí ń bì kẹ́ babalọ́lá. ó surprise mi mo ṣe rí o. babalọ́lá. I don't know anything about it. kó o tó pè mọ́ bí lo ti kọ́kọ́ mú fọ́tò mi náà as a president. mi ò mọ nǹkan kan pa ẹ o mi ò mọ nǹkan kan nípa. bẹ́ẹ̀ ni what is the idea. àlùwà surprise mi mo ṣe ń rí i ó ń surprise mi yàrá àbí. wọ́n tún kọ́kọ́ mi sẹ́yìn ẹ̀ Azeez Gbọ́lágadé Salami ni mò ń wò tọkọ sẹ́yìn yìí husband wọ́n tún orúkọ ìyàwó mi náà tún wà bẹ́ẹ̀ Seliat Àjọkẹ́ Salami wife. earlier Knowing fully well that I come from a Muslim background, so they convince me as a friend yes. láti tẹ̀lé ọ̀wá church torí business na fẹ́ ṣe láì mọ̀ pé o ti mú fọ́tò mi wá ibi ìbá. kò rí bẹ́ẹ̀ rárá o kò rí bẹ́ẹ̀ rárá. pẹ̀lú orúkọ èmi àti ìyàwó mi lẹ́yìn ẹ̀. mi ò mú nǹkan kan pa ẹ̀. ah ilé ìmọ̀ need explanation. báwo olùṣèdè ń wù mí o. oh no. problem ni ṣe na olùṣèdè wò photograph làwọn àlejò ń pèlè rẹ photograph ẹ báwo ló yẹ dé ní bíbélì yín ẹ wò orúkọ ẹ̀ pẹ̀lú ti ìyàwó ẹ̀ tó wà lẹ́yìn photograph yẹn. ẹ̀mí ń pe alàgbà tó jókòó. ó ní o. òtítọ́ lẹ sọ alàgbà ah, hmm, ẹgbẹ́ bíbélì ọwọ́ yẹn. no no no no mi tilẹ̀ gbé bẹ̀rù wa the thing tí mo fẹ́ confam sí ni pé ta ni ó mú fọ́tò mi wá àti ìgbà wo ni babalọ́lá ni fọ́tò mi ti wà ń bí ẹ ní sùúrù. kì ní sùúrù. yes mo fẹ́ kẹ́ ní sùúrù. ṣó gbọ́ pàdé ẹ kì ní sùúrù kì ní sùúrù you see my picture in his. alàgbà salami. ẹ ń bẹ ṣòtún gbọ́ ẹ ń bẹ seriously in fact ẹ̀yin kò gbádùn. Ah! alàgbà mo lè gbádùn. a máa pọnú sọ́sọ́rọ̀ bẹ́ẹ̀ yín náà. picture tèmi wà ní ìwé wọn look at that. má bọ́ sùn lọ́sọ̀rọ̀ sọ̀rọ̀ bẹ́ẹ̀. lẹ́yìn tẹ̀sí kọ́kọ́ mú fọ́tò mi wá tiẹ̀ ti dáná sun ó tún ní kó mú mi wá physically tẹ̀lẹ̀ strike match tẹ̀ dáná sun ní. in fact ọ̀gbọ́n bá sọ̀rọ̀ jù máa rọ ẹ màá gbà ẹ ní ojú. Bọ́lágàjì èmi kó tún mi mọ́ ń pa ẹ̀. wàá ní ó mú fọ́tò mi wá ní pọ́ìntì ìdìfẹ́kọ̀ ẹ̀fẹ́ confirm báyìí. ìṣèta bóun lè fún píṣọ yẹn jọ. alàgbà ẹ fún mi ní bíbélì. no no there are a few other pictures here tí mo tẹ̀ ní láti ṣọ́ pété mi kọ́ ìwé I don't know these people who brought my picture here. ẹ gbé bíbélì ọwọ́ yín wá náà. all right èyí lẹni bíbélì yín. jésù lọ́ba. ìwọ babalọ́lá òpin ẹ̀ lọ́rẹ̀ẹ́ ni you are a big leg down photograph ni ẹ wá fi síbi. ẹ gbà mí nà èmi kọ mi ì mọ nǹkan nípa photograph yìí nà. ìwọ kọ́ ni client kọ́ rẹ̀. mo fẹ́ ṣe fún ẹ ẹ mo fẹ́ ṣe fún ẹ kí n wá síbí báyìí nà ó dé ń dá mi lẹ́bi sí i mi ì mọ nípa photograph yìí nà. máa bá pàdé ẹ sọ. tí kò sọ ṣe kí ṣàlàyé fún wa bó ṣe sọ èdè ń bẹ̀rẹ̀ bíbélì nà mi ì mọ nǹkan kan pa ẹ̀. olùṣọ́ ẹ̀dẹ̀ ń wò mí ní o ta ló mú photograph yẹn wá fún bíbọ̀ ọ̀dọ̀ orí bọ̀ lọ. ọlọ́run kò dáríjì yín. àmín. ká sọ òkodo ọ̀rọ̀ fúnra wa ọ̀rẹ́ yín kọ́ ló mú picture yín wá síbi. ta ló wá mú wa. ẹ ṣe ẹ dúpẹ́ fún ọlọ́run fún ìgbésí ayé ìyàwó rere tọ́lọ́run jogún fún yín. kí n máa dúpẹ́ pé fọ́tò mi wà ní ọ̀dọ̀ yín without my knowledge. ẹni tó mú picture yín wá síbi báyìí ìyàwó yín ni ó mú picture yín wá sílé ọlọ́run fún wa láti máa gbàdúrà fún yín ní ọjọ́ gbogbo àti ní ìgbà gbogbo àti pàápàá lórí iṣẹ́ tẹ̀ ń ṣe so mo fẹ́ kẹ́ ní sùúrù kẹ́ dẹ̀ dúpẹ́ fún ọlọ́run fún irú ìyàwó tí ọlọ́run fún yín ìyàwó mi Seliat ló mú píkṣọ ìwá bí báyìí. alàgbà Salami ẹ máa dúpẹ́ ni o ẹ máa dúpẹ́ tiyín ni ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin ni ìyàwó wọn mú píkṣọ wọn lọ sílé olóríṣà ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin làwọn ìyàwó wọn mú píkṣọ wọn lọ sídìí Ògún alàgbà ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin pàápàá. níyàwó fi lọ fi píkṣọ wọn gan tó fi orí ẹ̀ gbá pààrọ̀. sọ fún di èyí ẹ máa dúpẹ́ tiyín ni ṣèbí ọlọ́run lẹ ti rí photograph tiyín ní àárín bíbélì ẹ̀yin ò kí ń ráfẹ́fẹ́ àdúrà ni. wọ́n dún mi ráfẹ́fẹ́ àdúrà kí ni ẹ̀yin gan fi yàtọ̀ sí gbogbo àwọn tẹ́ list kalẹ̀ yẹn. ọ̀làgàdì ní sùúrù náà. no kí ni pàdé ẹ fi yàtọ̀ tó lè ní bẹ́ tó ń lo derogatory eh, terms fún mi. ẹ mọ bí tó wà ní. ẹ fún mi ní fọ́tò mi ẹ fún mi ní photograph mi and I have my photograph back. ẹ fún mi ní fọ́tò. ní sùúrù náà ọ̀làgàdì wà ló wà lọ sí. láfẹ̀ẹ́ sá pápá. I get back, mommy. Mm, that's my daddy. Saliat. Let me give you water to drink, okay? Mm-hmm. Saliat. Listen, woman. Mo ṣe ọ̀pọ̀ gbọ́dọ̀ tí mo pa mọ́tò tí tí mo fọ sí ti room tí mo pa lórúkọ lọ́dà ló wà mí. Larry, what's your grade, daddy? Oh, oh sorry, daddy. Pẹ̀lẹ́, ọmọ ọkọ tó ṣẹlẹ̀. Máa lọ sínú yàrá náà. Máa lọ sínú yàrá, pẹ̀lẹ́. Àgbáyé ìwé ìwé mọ̀ wọ́n fọ́tò láti bọ́ọ̀lù ṣe bẹ́ẹ̀ olùṣọ́ tẹ́lẹ̀ fún mi. a ah, fọ́tò yìí ló wà ń bẹ̀. fọ́tò yìí ló wà ń bẹ̀ bọ̀tọ̀ orúkọ èmi àti ẹ ló wà ń bẹ̀ where did you take my pictures. kó lè dá náà ni. o oh, kó lè dá give me the picture. ìyàwó aláàjì ọmọ mùsùlùmí tó lọ ń ṣáájú mo ti ní suspicions nígbà tó ti ń lọ sùn tá lálẹ́ Friday for your religious purposes mo ti mọ̀ kí nǹkan kan máa ṣẹlẹ̀ ń bẹ̀ orúkọ mi àti ètò ẹ̀tọ́ àlẹ́yìn ẹ̀yìn kan I know you've made several copies i very sure but he make several copies orí ìyá mi ló mú mi lọ sẹ́gbẹ̀ẹ́ olùṣọ́ yẹn tí mo fi discover photo mi bẹ̀ tọ́ni wọn ló mú wá bẹ̀ mo sure bí mo lọ lé ọlọ́sàn yìí màá bá ń bẹ̀ bí mo lọ lé oríṣàgbó màá bá ń bẹ̀ o ti ṣe several copies o distribute mi káàkiri kí ló tún fẹ́ for God's sake you this woman kí ló fẹ́. ẹ mọ mi ìṣeré yan bẹ́ẹ̀ bá yẹn. àpò fáyẹ́ ọ ọ creature comfort fún bàtà ọmọ fún ọmọ ẹni bẹ́ẹ̀ no no no listen na ilẹ̀ ògbọ́dọ̀ mọ́ bẹ́ẹ̀ nínú rẹ̀ this is the end of the ọ̀rọ̀ pèsè jẹ. Well, arábìnrin, give me those pictures and um, for me space there. Just give me a bit of space. Hmm. Bàbá ọmọ Bọ́lá ń lé. Hmm. Ǹjẹ́ ẹ̀ṣẹ̀ tí mo ṣẹ̀ lọ́jọ́ sí àti èyí tí ẹyin lójú yín wá ṣe yìí èwo ló burú jù nínú ẹ̀. Èmi gan wo mo gbádùn ara mi tó jẹ́ wípé ah tísàn ní bẹ̀rẹ̀ báyìí mo ní bàbá ló ń domi rè o ẹ̀gbọ́n kẹ́ ẹ̀gbọ́n fún rẹ̀ àwọn ọ̀rẹ́ mi wá ṣe báyìí àwọn náà wá ṣe báyìí wọ́n ṣe báyìí wọ́n ṣe báyìí wọ́n ṣe báyìí wọ́n wá dúró wọ́n wá ń wò mí mo wá bẹ̀ sí ní jù sí báyìí mò ń jù sí báyìí mò ń jù sí báyìí mò ń sàsọ́tò mò ń sàsọ́sì ah mo ní in fact sweetheart o miss o o miss gan ni olùkọ́ bẹ́ẹ̀ ló dẹ̀ máa ń like tí wọ́n tó bá wo àwọn agbádá ẹ̀ tí mo wá rọra wo àwọn ajú ẹ tí mo jù sí ẹ báyìí exactly bẹ́ẹ̀ ni pati yẹn ṣe àwọn big big men àwọn big big ladies ah mo ẹjọ́ pati yẹn o ó ti pọ̀ jù o ní láti bínú àwọn ọ̀rẹ́ mi ni wọ́n jẹ́ kí n tè kúrò ń bẹ́ẹ̀ o àwọn ọ̀rẹ́ mi ni wọ́n jẹ́ kí n tè kúrò ń please let me give it to you. o lè tó yẹn ni. ó jù bẹ́ẹ̀ lọ. àwọn ọ̀rẹ́ mi ló jẹ́ kí n tè dé náà. àwọn ọ̀rẹ́ àwọn ọ̀rẹ́ irú kọ̀ọ̀kan ọbẹ̀ kọ́hún ara ẹ̀ tẹ̀jọ́ ń hàn pati fọ́jọ́ mẹ́ta mo guess báwọn yẹn àtẹ̀sí wa ń bẹ̀ ṣùgbọ́n kí wọ́n tètè wá lé ni màá wá fẹ́ kó o padà lọ in good time o mọ bẹ́ẹ̀ ṣe máa ń pín souvenir yẹn eh. kó lọ bá mi pín àwọn souvenir sí fún ọ́n bẹ̀. Oh o máa padà kó lọ pín souvenir yẹn. Jesus Christ. ah Ronnie irọ́ irọ́ kọ̀. wọ́n plan eléyìí ni o. kí náà plan. Ah, mi máa bàbá ẹ rí o mi ì fẹ́ o mi ì fẹ́ o mi ì fẹ́ àtọ́ kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀ kò sí mi ì dẹ̀ kí n ṣẹ̀ṣẹ̀ kú ṣe o mi kì í ṣẹ̀ṣẹ̀ kú ṣe o mi kì í ṣẹ̀ṣẹ̀ kú ṣe o jọ nítorí Ọlọ́run kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀ please please ah, mi ì mọ̀ rí mi ì mọ̀ rí mi ì fẹ́. Fọlákẹ́mi Fọlákẹ́mi ẹ̀mí ló mọ̀ pé ẹ́ whatever ok mo fún ẹ ní fifteen minutes láti lọ wá ètò fúyẹ́ àti tó wọnú ẹrù ẹ kò kò jáde kúrò nílé mi. please ṣé o mọ àti mo sọ fún ẹ. jọ jọ wo ló sọ ẹ lọ sọ jọ fún jọ wo jọ jọ wo ló sọ àdójú ti di ìyàwó pẹ̀lú gbogbo nǹkan tí mo ṣe fún ẹ pẹ̀lú gbogbo nǹkan tí mo ṣe fún ẹ àbí wọ́n síbi fún mi ẹ mọ nǹkan tí mo ṣe fún ẹ yóò ìwọ fọlákẹ́mi tí mo fẹ́ ní ṣùlọ́kà ìwọ olófẹ́ olófẹ́ ajé olóko bó ló ti pàdé ẹ̀ náà ó fẹ́ àbọ̀ fẹ́ tó fẹ́ àbọ̀ fẹ́ dání lọ́rùn. mi jẹ́ ẹ̀rọ mi jẹ́ ṣe rú ẹ̀. oṣù ọ̀ ṣé fẹ́ láì fẹ́ ń tọ́ mi ọdún máa tún kúrọ́ máa pa ẹ̀. ó dàbí ooo ó dàbí kò fẹ́ bàjẹ́ wà bàjẹ́ ọ̀tọ̀ bàjẹ́ ìrọ̀lá máa lọ ìbọn mi dà ọmọ mi ò tẹ̀ ọ́ tẹ̀ ti sùn wọ́n ti sùn. bẹ́ẹ̀ni kẹ́mi náà wọ́n ti àtúnfẹ́. àánú mi torí ọ̀nà. àánú nọ̀bì yóò hálọ̀t. Hallọ. Prostitute. Má sọ mí dàpàyàn. Má sọ mí dàpàyàn. Dàpàyàn ló dán leave my house. Wọ́n ń pè ọ́ ní sisi màmá. Ẹ fẹ́ gbà kí ọ leave my house. Mo ní màá pa ẹ̀. Oh. ọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi báwo ni mo wà mo wà pa kí ló ń ṣẹlẹ̀ ìwọ náà ti gbélé gbọ́ àbó ṣe yẹ kó máa wà nìyẹn ìwọ náà mẹ́tò nínà mo dàbẹ̀ yẹn rú gan o mo fọ́pọ̀ mọ́ iyọ̀ ni àká máa gbọ́ irú ìyá yẹn ntí ò ti tómi jẹ ìwọ náà mọ̀ tí akùnrin àná yà bọ́ wa kí n ká ti gbọ́ irú ìyá yẹn ìwọ náà lè sọ̀rọ̀ báyìí àwọn ìbá má ṣe báyẹn o bó ṣe yẹ kó wà nìyẹwò náà mọ̀ òṣìṣẹ́ ṣé wọ́n lè gbàrú ẹ̀ òṣìṣẹ́ ọ̀rẹ́ mi òṣìṣẹ́ gan-an o òṣìṣẹ́ màá pè é nígbà tó dé òṣìṣẹ́ My dear. Káàbọ̀ dáàdì. Ilé iṣẹ́. Káàbọ̀. Báwo ni? Àbẹ̀ ń gbọ́ mọ́ iṣẹ́ kò ní rárá níjọ́. Ta ni díẹ̀? ìwọ obìnrin apààyàn dáradára yìí. kí ló ṣẹlẹ̀. kí n la ló ṣẹlẹ̀ kó tó mọ ojú ojú àmọ̀tẹ́kùn kí ni mo ṣe fún ẹ kí ni kí ló fẹ́ kí n tún ṣe fún ẹ kí ló yẹ kí n tún ṣe fún ẹ tó rọ́jú lójú kọ̀ǹkọ̀ kí ló yẹ kí n ṣe fún ẹ fọgọ́sẹ̀ wọ́n wọ̀nyí o fẹ́ pa lórí pápá èèyàn ni ẹ kí ló ṣe ní wàá bú ẹ mọ́lẹ̀ máa mú tó ń bá mi sọ pé kí ló ń ṣe kí ló ń ṣe. sórí pé apààyàn ni ọmọbìnrin apààyàn ni ẹ kó tó máa wò mí kó tó rọ́jú lójú kọ̀ǹkọ̀ kó máa wò bí àmọ̀tẹ́kùn ṣé mi ò sáfẹ́ tó ni mo fi gbogbo eré àìfún ẹ mo fi gbogbo àgbègbè ilẹ̀ fún ẹ mo jáde síta. ṣé nítorí ọ̀rọ̀ ìyá arúgbó yẹn. ìyá arúgbó yẹn wẹ́ kò sí nítorí kóbìnrin máa jowú bọ̀ tí ó ti ṣe owó ilé jẹ òkú photograph mi àti àlè mi lọ fún ọkọ ẹ kí ló fi kò lè ẹ̀ ń jẹ. mo máa ń para ẹ. kí má para mi kò tó o ti pa mí báyìí tọkọ ẹ bá lọ wáyà kìlà sí mi tó bá pa mí èmi èmi èmi á ìwà wà láyé ọba ajá títí tiẹ kò lè possible for your information let me tell you nǹkan tó ṣe yìí ọkọ obìnrin yẹn ti lé obìnrin yẹn jáde right so bó o ṣe ń wò mí wọ̀n pé ìwọ náà fi ilé ilé lónìí. ẹ̀dùn àkó tó yẹn nà. kí ló tó yẹ apààyàn ni ó rẹ gbọ́dọ̀ fi ilé ilé fún mi ní òní yìí báyìí kó kọjá òní. lọ sínú ilé kó lọ páàkì ẹrù ẹ. kọ́ ni kọ́ látàárọ̀ ọlọ́run á ṣe ìyanu ọlọ́run á ṣe ìyanu ọlọ́run á ṣe ìyanu àti gbọ́ àti gbọ́ kékeré o ọlọ́run á ṣe àánú. Mami tún kí níyẹn ṣe jọ. Wọ́n fẹ́ tíráyọ̀ ọmọ. Ìwọ bá wo. Oh. Wọ́n try gan o. Ìyá mọ́ mi ni mo fi jẹ́ ọ̀rọ̀ ní bíbá ìfọ̀kùnṣe kí á fi try bọ̀bọ́n mi ni. try wọ́ọ̀kẹ̀. Sórí ẹ̀ ń bẹ̀. Kí ni fẹ́ bórí mi ṣe? Èmi kẹ̀. Rice, àtẹ̀ǹtì àwọn ọmọ mi rí ṣe àpèkẹ́ ẹ̀hẹ́ kí ló ṣe àpèkẹ́. mo bọ́lá. yes mọ́mí àpèkẹ́ mà ló ń bì. ẹ àpèkẹ́ ọmọ mi kí ló dé kí ló dé. pẹ̀lẹ́ oh. pẹ̀lẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́. kí ló máa kó pé bí báyìí. pẹ̀lẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́. Mọ́mí kí la máa ṣe kí ló ṣe ọmọdé ìgbà yẹn pẹ̀lẹ́ pẹ̀lẹ́. sọ́ọ̀rì ẹ̀ ẹ̀ rọra máa wọ sọ́ọ̀rì ṣàánú ọmọ mi ṣàánú mi pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lẹ́ ṣàánú rárá ọmọ jókòó jókòó pẹ̀lẹ́ pẹ̀lẹ́ jọ ló ṣe báyìí ¿eh? ¿eh? báwo ló ṣe ń ṣe ẹ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ báwo ló ṣe ń ṣe ẹ sọ fún mi kí ló ń ṣe ẹ kí ló ń ṣe ẹ báyìí wo gbogbo ọwọ́ ẹ̀ bó ṣe funfun jẹ́wọ́ fún mi ìjọ nítorí ọlọ́run ṣàánú mi ìwọ gbogbo ojú ẹ̀ má jẹ́ ìṣòrí burúkú. èrò kí wàá lélẹ́yìí báyìí ẹ̀yà pé kí ló ṣe ẹ́ ẹ́ mú mi ẹ̀ wò ó nà kí ló ṣe ọmọdé bóyá ń ṣojú. ṣé kìí ṣe pé o ti fẹ́ ra kù. mọ mi ìwo lẹ tún sọ ìfẹ́ ra kù báwo kí ló ṣe ẹ́. ó dà bẹ́ẹ̀. pé kí ni pé kí ni. dàbí mo ti lóyún. ẹ oyún kẹ oyún olóyún ó ah. lóyún ó ṣe ẹ̀gbọ́n kan tó ń sọ ni oyún fúta ni. fún boyfriend mi. boyfriend ẹ boyfriend ẹ. Tókunbọ̀. Tókunbọ̀ wo ni. Tókunbọ̀ wa. Tókunbọ̀ yìí mélòó sọ̀rọ̀ fún mi jàre Tókunbọ̀ yìí mélòó. ẹ mọ mi ẹ gbọ́ yé Tókunbọ̀ mi ayé mi o Tókunbọ̀ kẹ́ ẹ sí mi mọ́ mi. yé àpèkẹ́ àpèkẹ́ àpèkẹ́ báyé jẹ́ àpèkẹ́ báyé jẹ́ o. àpèkẹ́ báyé jẹ́ àbí kí ni mo gbọ́ tó ń sọ ẹ. baálé mi. ìyá Bọ́láńlé mo kàn wá nínú study ń bẹ̀ yẹn I was just reading my papers in preparation fún keynote address tí mo fẹ́ deliver lọ́dọ̀ àwọn boys yẹn lọ́la ni mò ń gbáriwo nulẹ̀ àpékẹ́ báyé jẹ́ ayé ò ní bàjẹ́ ńgbà tiwa ò kì í ṣe nulẹ̀ yìí àpékẹ́ kí ló ṣe ẹ́. àpékẹ́ ló lóyún. ńgbà àpékẹ́ bá mi sọ̀rọ̀ ó lóyún. Mm, yes daddy. o ti ní oyún. yes daddy. ẹ wẹ́ẹ́ <laughs> ó bá mi lójijì o ṣùgbọ́n o kò kéré jù láti lóyún o wá ní tí àpékẹ́ báyé jẹ́ nínú pé ó lóyún. Sòkúnbọ̀ owó dùn ní fíánsì ọmọbọ́láńlé ẹ̀gbọ́n ẹ̀ ló lóyún fún. irọ́ o ah! irọ́ o àpínkẹ́ àpínkẹ́ ń bọ́ is that the case. yes daddy. no no yes daddy kọ́ mo bí ẹ ṣé Tòkunbọ̀ owó dùn ní ló lóyún fún. yes daddy. Tòkunbọ̀ owó dùn ní ló lóyún fún fíánsì ẹ̀gbọ́n ẹ̀. bẹ́ẹ̀ ni o àpínkẹ́ báyé jẹ́ tòótọ́ ṣùgbọ́n ìwọ ló jẹ́ kó báyé jẹ́. ewé ní tèmi. lókè àìwọ́ ọmọbìnrin ò wà responsible rárá ní ìgbésí níṣojú ẹ báyìí wọ́n cross pollinate àtikẹ́lẹ̀ wà náà Sinkilẹ̀ wà kí n bá yín wá mákẹ́tà torí mo bìlífù pé ẹ̀ ń àti plẹ̀ ni ẹ̀jẹ̀ ẹ̀rí pa mí ẹ̀rí ṣe mí lọ́sẹ̀ ní ìṣùgbọ́n fẹ̀sọ̀ mi. ẹ má para yín àgbékẹ́ tó bá yé jẹ́ ni ẹbí owó ìyàgbọ́n lọ́mọ ràn. níṣojú ẹ lábẹ́ ẹ̀ non cross pollinate you are very responsible ẹ̀ lè pa hmm. ẹ̀ lè pa mí o ẹ̀ lè pa mí. Sinkilẹ̀ wà náà mọ́nà àti kílẹ̀ wà kí n bá yín wá pregnancy test positive ọmọ bọ́láńlé sàlámì sì ni oyún. what oyún. yes of ah, course. ah tèmi bá mi oyún ah tó kú bọ̀ kí ló ṣe léyìí fún mi fún ah àti gbọ́ pọ́nmọ bàbá méjì lóyún fọkùnrin kan náà. ah ayé mi ò tèmi bá mi àwọn ọmọ bàbá kan náà lóyún fọkùnrin kan náà tèmi bá mi ò yéé àwàlà ah, dé wàhálà dé o ah, olúwa o ah. tèmi bá mi tèmi bá mi o wọ́n mi ìtọ́kùnbọ̀ fọ́ mi jà pé kẹ́ bá yé mi jẹ́ tèmi ti bá mi wọ́n ah, mi tèmi bá mi tèmi bá mi o tèmi bá mi o tèmi bá mi o. ẹgbẹ́ mi dákẹ́ mẹ́ẹ̀ èmi kì í ṣọjọ́ ẹkún yín ẹ wá ń sunkún ẹgbẹ́rẹ́ ẹ ń sunkún ẹgbẹ́rẹ́ sí mi lọ́rùn ẹ wá gbé kórọ́ọ̀sì ẹkún àbí see your life outside ṣòro ayé ẹ lóde especially ìwọ ìyá wọn ta bá ń sọ fún yín ẹ máa ṣọ́ ìṣiṣẹ́ àwọn ọmọ yín ẹ ní ẹ̀jẹ̀ káwọn ọmọ yín jayé orí wọn ṣòro ayé ẹ lóde báyìí ní inú ilé mi lójú ẹ̀mí mi ẹ wá sọyún di àǹkó ẹ sọyún di aṣọ ẹbí ẹ ń cross pollinate kí ni ọmọ tó kún bọ owó dùn ní ẹ̀gàn fi ṣorí náà kí ló fi sọrí. ẹ fẹ́ dojú tì mí ẹ fẹ́ sọ mí dẹnu àbùkù nílùú ìlú tán ti ń pọ́n mi lé ẹlẹ́dàá mi ò ní gbà fún yín èmi gángan ò ní gbà máa wà nǹkan ṣe sí i. ìwọ tí o tún láì jẹ́ chingram tí n bá gbẹ́ ẹlẹ́sẹ̀ lẹ́yìn yẹn àbá máa kẹyìn ẹ̀ ńlẹ̀lẹ́ni lady paiko paiko magana ọ̀dádàbẹ̀ sọ pé wọ́n lọ ọ̀dádàbẹ̀ ṣáà ìfun ìyá ẹ òun ló kó jẹ ìyá ẹ Fọlákẹ́mi rédèrèdè játijàti yẹn òwú ìyá gbọ̀n òun lọ mọ́ràn lọ́rọ̀ ẹ ṣọ́ra yẹ lóde ṣé ìwọ máa sọ fún mi pé ìwọ ò mọ̀ wípé tòkunbọ̀ wódù ní ó ń fẹ́ ẹ̀gbọ́n ẹ̀ ọmọbọ́láńlé ni débi tí wọ́n ti mú marriage day tàti ń bá wọn arrange marriage wọn òun ló tún máa ń hun ìwọ sọ fún mi náà tiẹ̀ sọ fún mi by the way báwo ló ṣe ṣẹlẹ̀ gangan láàrin ìwọ àti tòkunbọ̀ nǹkan tó ṣẹlẹ̀ ni pé. go on go on. lọ́jọ́ náà èmi àti mọ́bọ́lá ńlẹ̀ lájọ lọ sílẹ̀ tó kùn bọ̀ and. kókó lè iyán kúkú lè àgbàdo. jẹ́ sorry for yourself be very sorry for yourself bó ṣe jẹ́ nìyẹn àbí ìyẹn tó kún bọ̀ ó jẹ lọ́tún ó jẹ lọ́sì ó jẹ ń bí ó jẹ lọ́hùn kò sẹ́jọ́ lọ́wọ́ ẹ bí òṣèjọ́ ọmọ rédèrèdè tẹ̀tẹ́ fẹ́dà gbogbo ẹ̀ fún tó fi ń rí and I will show you what kind of father I am ìfun ìyá ẹ̀ òun si sì kó given the present circumstances show mommy gbọ́ mi mo fún ẹ ní hours forty eight hours láti fi yọ oyún ẹ̀sìn oyún àbùkù oyún ìtújú oyún ìbànújẹ́ tó wà nínú ẹ̀ ọ̀rẹ́sì oh, mo ti kọ́ bọ́ọ̀sì méjì mu màá fi ẹ̀ṣẹ́ gba jáde fúnra mi. wọ́n mọ lásán yìí ọmọ gbòòlà bíi knockout ọmọ pọ̀ bíi ọ̀sán bọ́ lójú wòǹkó wòǹkó. o ò ní pa mí ẹ lè pa mí ẹ̀dẹ̀ lè kàn mí lábùkù ń idiot. and ẹyin ẹ̀yin ti ń. pink lady pink lady dẹ́ẹ̀dẹ́ mẹ́dáwó pink mama pink mama dẹ́ẹ̀dẹ́ mẹ́dáwó kánífà yìí máa tó tán kánífà yìí máa ohun tó ń tán. ṣé kí n gbóúnjẹ yín wá ni àbẹ̀ máa lọ jẹ́ńdá yín. Ah, ìwọ ọmọ yìí ò ṣe fi ọ̀rọ̀ oúnjẹ lẹ́nu sórí gbogbo ara mi mo fẹ́ kó wá bá mi tẹ́ kó wá tẹ́ kó tẹ́ mi lára dáadáa. dáàdì ẹ wọ́n máa para yín o ẹ mọ̀ pé ẹ̀ṣẹ̀ ń rìkọ́bà ni ẹ tún ní pé kí n wá máa bá yín tẹ gbogbo ara yín. ẹ jẹ́ n kó bára mi ohun mi kí n kó bára mi sórí ara tí wọ́n fẹ́ tẹ̀ yẹn iṣẹ́ tó fẹ́ kò sí yẹn ìyẹn ganan ń pè ní amárayá gà gà gà tẹ̀mí tẹ̀mí. ó dáa kò burú tó bá ti jẹ́ pé nǹkan tẹ̀fẹ́ ni ṣùgbọ́n kó má dàbí pé ẹ ti máa sọ pé ọmọ kékeré kan fẹ́ ṣe yín léṣe. ṣe mí léṣe. ẹ ẹ kì í ṣe yín léṣe. ẹ ọhún. kò burú hmm. ẹ kò sí problem. Ah, dáàdi àmọ́ gba ni máa dé. mọ́mì ti sin wo lọ ìwọ̀sìn mi ń lé. dada kò burú ṣẹ́ẹ̀rì tí n bá gba yín ẹ gbá ọpọlọ́hún kọlà máa gbóyin jìgìjìgì máa gbóyin wàràwàrà máa ròyìn tú tú tú ó dùn ni. Ah. ó ga o bó tiẹ̀ dùn mí ṣé mo gbọ́dọ̀ sọ nǹkan kan èmi rẹ̀ mi alẹ́ mi ro lógbò jẹ́ kó hùn ẹ̀ ìyẹn dùn mí ó dùn mí. ṣé wàá rí mo ní kọyín kù. màá wá máa gé yín jẹ. gidi. very well. ẹ ọ̀dà gé mi jẹ. ọ̀rọ̀ ẹ̀ má pàgbàlagbà. percent ṣe ló balance báyìí. gbogbo ẹ̀ ló wà òkè ma. akínkọ́nà. ó lọ sí bank. ìgbà wo ló lọ. àárọ̀ ẹni mà. wẹ́ tó bá dé mo máa ń explain fún mi o. ok ma. a máa ṣàlàyé gbogbo ẹ̀. ọmọge pink lady ẹ wá wojú wa. Tọ́lá ni àǹtí àtúnṣe ṣùwà pa ọjọ́ mẹ́ta ọjọ́ kan pẹ̀lú look sweet ni ṣé mọ́ mi ń tọ́jú ẹ̀. really ń tọ́jú me gan One try for me gan-an mo fẹ́ kẹ́ bá mi dúpẹ́ lọ́wọ́ wọn wọ́n ń ṣe gan-an ni o. ọ̀wọ́ ṣáà máa ṣe jẹ́jẹ́ problem anyway mommy ni màá wá lánàá kí lè ah well another thing Look, come up, man. My rí àfínkẹ́ àdè bébì mi pink lady ah, ah, kí ló wá dẹ̀dẹ̀ tí mi rí ẹ hmm, ẹ rojú ẹ pink lady pink mama <laughs> ah, ó ga o kí ló dé mi dẹ̀ rí ẹ hmm. ẹ ó tó nine o'clock ní tó close kí ló dé. màmá ẹ má bínú ẹ wò wọ́n fún mi wàhálà nulẹ̀ yẹn ni wọ́n fòrò ẹ̀mí mi wọ́n fún mi wàhálà mi ò wà òkè bí mo ṣe wà yìí mi ò wà òkè àtọ. àwọn ló ń fẹ́ wàhálà. gbogbo àwọn tó ń gbé nulẹ̀ yẹn ni wọ́n fún mi wàhálà. ah wọ́n fún ẹ wàhálà mm. wò ó kò dẹ̀ ní dààmú gbogbo wọn wọn ní sọ́lẹ̀ wọ́n fún ẹ wàhálà ìdí àti níwọ́n lọ́yọ̀ kọ̀ọ̀kan àtìyá àtọmọ àtọkọ kò dẹ̀ ní dààmú gbogbo wọn papọ̀ wọ́n fún ẹ wàhálà wọ́n fún ọmọ mi wàhálà olúwa ìyè kí ló ní kí ló tó fi ń fún ẹ wàhálà kí ló ṣe. màmá ẹ wọ́n ní wọ́n ní mo lóyún. wọ́n ní hmm. wọ́n lo olóyún hmm. tàbí olóyún. màmá ẹ mo lóyún mo lóyún. Hmm. olóyún fún ta ni. Tòkunbọ̀ tí mo lóyún yẹn fún náà ni Bọ́láńlé lóyún fún. Tòkunbọ̀ boyfriend Bọ́láńlé nìwọ náà tún wá rí lóyún fún. Bọ́láńlé lóyún ìwọ náà tún lóyún fún the same person. Hmm. Ah, ẹ̀yin ọmọ yẹn máa ń jọyàn lójú ẹ kí máa ń jẹ́ kí èèyàn fẹ́ mọ̀ bí èèyàn ṣe máa gbèjà yín ó yẹ kó ti lè pè mí ó yẹ kó ti sọ fún mi. mímì ni ẹ má bínú. ẹ ẹ kí ló wá kí ló wá pùn sí i. mọ́mí ẹ̀wọ̀ in fact inú ilé yẹn ti sú mi ó ti sú mi ogun ọlọ́ ń bínú sí mi wọ́n ń bá mi jà dáàdi òun gan gan gan náà ń bínú sí mi jù ẹ wo ó ti sú mi wọ́n ní wọ́n fún mi forty eight hours pé kí n lọ fi yọ oyún yẹn ẹ ò sàn àwọn máa fi àwọn máa fi ipá àti kúkú yọ oyún lára mi mi ò lè ṣẹ́yún o n lè ṣẹ́yún. ayé òde ní í dá kò dẹ̀ ní sóríire ah! bọ́lá gadé bọ́lá gadé salami bàbá wèrè ni ẹ nǹkan tí kò yé màá jẹ́ kó yé èmi ló ní kọ́mọ mi lọ yọ oyún within forty eight hours hmm. ìwọ ní kọ́mọ mi lọ yọ oyún ó ní pé kí pink lady mi lọ yọ oyún for what fún kíni láyéláyé kò lè ṣeé ṣe o mi ní gbà kò fẹ́ tìjú ìgboro ni o. Ah kọ́ máa sọ wípé ọmọ méjì lọ́wọ́ bàbá kan ó lóyún fún ọkùnrin kan ṣoṣo kò tí ì mọ kankan nǹkan tí kò yé ṣé forty eight hours ló fún ẹ alright within that forty eight hours èmi gan lára mi màá jẹ́ kó mọ nǹkan tó ń go on ṣọtí dán mo fi ọlọ́ọ̀ba bẹ́ẹ̀ ọ̀yọ́ yín kankan. Hmm.